Thank you, Father, for this morning.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 ọlọ́run ìgbàlà ṣadé sádìyàwó tọmọtọmọ ọlọ́run ìwòsàn ṣadé ń bẹ ọba bá o <laughs> ìmọ̀ ẹ̀ ní òkùnkùn má jẹ́ kó lè borí ọkàn wa o agbára sátani àtàwọn ọmọ ogun rẹ̀ bá wa sọ ọ̀dásán bá sátani wí láyé wa Èdùmàrè abẹ́ ọyé má jẹ́ kí sátani ráàyè wọnú ayé wa thank you lord ọlọ́run ẹ ṣé father in jesus name in the mighty name of john náà ní ẹ̀kọ́kọ́ kí ni kí n kọ́kọ́ ṣe o ọlọ́run gbàkóso holy spirit take control all of me with your presence lord father direct my speech My body direct my tongue right now direct my daughter direct my footstep direct my tongue direct my spirit direct my body direct everything concerning me direct this platform fill my mouth Yaribusu kayaba santa baba sikede yeba. Mangada busu kayaba riba sente ye. Holy Spirit, I call upon you. Oya, come and take control. Yariba sente yeba mama santa riba. Nítorí ẹ̀ ni mo jẹ́ ń gbé yìn Ọlọ́run ayérayé. Thank you, Father, for this morning. I worship you, Lord, because you are God. Nobody like you from me. So we're not to Saturday busy exalted. me glorify forever in Jesus' name. I cover myself, blood of Jesus, my daughter, blood of Jesus. No weapon fashioned against us shall prosper. I'm going to speak this morning. Father, speak through my mouth. Use me mightily. Don't don't trust me after using me. Honor me, Lord, continuously. Enough from honor me moral, spiritually, financially, in all form in Jesus. I thank you for that because it was a prayer. I worship you, Lord, because you are God in Jesus' powerful name. We pray. Amen. You are welcome, few of us on this platform. Now, if I want to do shout on Otobola, I will do it. If I want to do shout on not to success, I will do it. Okay. So now they reduce my because a lot of like as I'm talking to you right now, let me show you one one thing. I want to show you something. All right. I'm sure you want to, right? Like a lot of people, at, at, as a result, that my page could not be taken away from people, what they can do to it is to demoralize it, like to bring it like, like, like this, okay? Because they have tried it. I give thanks to God Almighty because a lot of people on social media they will tell you they have taken their way their are some people purposely deliberately after doing some bad they shout on their platform they delete it for people not to get some evidence you know a lot of people do that but me I never do that I don't delete chat I don't let people take my page away it's a grace it's a privilege so and when people cannot take the page away like that you know what they do systematically they want to destroy your platform, okay? So if I have something to do, I will do it before praying. I'll pray. And um, I will teach Jesus if I want to teach than to pray more on social media. I pray more secretly, but I know because I know power of prayer is very good. You only take the grace of God, if not power of prayer and God that is in us. We're not going to be talking today. So I give thanks to God. You understand me? The Lord is my strength, okay? So I want to show you. Maybe I'm going to see it because somebody sent me, a lot of them, they'll be sending me message. They want to pay you money like this and that, like that. And that's how a lot of pages have been stolen, taken away from their owners. Uh, like I need money, people knows, uh, everybody need money. Also, even economy, every country need money. If Nigeria or any other country are good, they will not be running to another country that they believe is better than theirs. So everybody need money. What I need is not a sickness, okay? and again before i continue àìjẹun ẹkùn kọ́ ni òjò tájà àìjẹun ológbò kọ́ ni òjò tájà o ni òjò tó lion àbí kò òjò tó buffalo àbí elephant òkè àbí zebra wọ́n ṣe máa ń rí nìran ológbò ní ẹgbẹ́ tẹ̀jẹ́ gbólè lólógbò ológbò ní small body ó nínú tó ṣe pẹlẹbẹ bá máa kẹran jẹ ẹran wọn bá kó gbé ẹran ayé ìjẹ ẹ lè lára wọn ẹ má gbàgbé pé yáàhùn olè lólógbò yáàhùn ó ti fi yáàhùn ẹran ẹlẹ́ran nǹkan oníǹkan ó ti fi yáàhùn gbogbo owó orílẹ̀-èdè gbogbo owó tán bá tọ́jú ó ti fi yá òun kò lè ṣó lára wọn ṣé ti yẹ yín bẹ́yẹn so don't let anybody trail you and tell you that okay o oh, your stature is big you are big like this your tummy is like this and that it's good to be healthy alright but don't let ológbò be telling you be motivating you that you know ológbò làwọn òun wọn ń kẹran jẹ kò dẹ̀ yóò lára wọn ṣe báwọn ṣe rí o àìjẹun ológbò kan ni òjò tájá ó ti yé bẹ́yẹn kò sóúnjẹ tó lógbò lè jẹ àti tó bá fún àti tó bá jíjẹ ẹran tó bá jẹ kò lè yọ lára ẹ̀ ológbò ìsòlógbò ó ti yé bẹ́ẹ̀ so don't forget àwọn ìran ológbò pọ̀ lóńgbò nígboro bẹ́ẹ̀ yẹn tó yẹ pé oúnjẹ lóúnjẹ nǹkan ní nǹkan wọ́n máa jẹ kò sí wọ́n ṣe ń jẹ náà kò lè yọ lára wọn yáàn wọ́n dàbí máa yọ gẹ́lẹ́gẹ́lẹ́ ni ẹsẹ̀ wọn tínrín ó ti yé yín bẹ́ẹ̀ yẹn irun mú wọn ó ti yé yín bẹ́ẹ̀ ojú wọn gan ó ti yé bẹ́ẹ̀ gbogbo ara wọn gan kò tó ìwo rano wọn ò tún wúlò tí irun ara wọn bá tún já sóúnjẹ ikọ́ ló máa gbé ológbò ṣe bẹ́ẹ̀ náà ṣe wúlò kan bẹ́ẹ̀ yàtọ̀ kókó máa sìn ẹni tó bá dẹ̀ ní àwọn èèyàn bí ológbò púpọ̀ ní orílẹ̀-èdè tó bá ní ológbò púpọ̀ bẹ́ẹ̀ yẹn tó ní ológbò àtàwọn èèyàn yẹn dàbí ológbò ẹ mọ̀ pé ìṣòro náà máa ní tí ikọ̀ wọn tí egun kìíní ara wọn bá já sóúnjẹ kò ní kọfí ẹ̀hẹ́ tán bá rẹ́ran ẹ̀ ńlẹ̀ ìyẹn mi pé all they were right they will steal it they will eat it ó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ̀hẹ́ jẹ́ tiẹ̀ kọ́kọ́ sọ ilé ìpín tó k1 mi ìgbúrò aṣíwájú láti ìjọ ara wọn wọn ò gbúdọ̀ síkì o ó ti yé bẹ́ẹ̀ yẹn kò ṣọ́ra ẹ̀ èyí ẹ̀ mo fẹ́ bá ẹ sọnù torí o máa gbé àwọn eh, blogger ẹ̀ síta wàá máa ní wàá máa fi wọ̀n mí pé tán bá ti kọ́ ti ẹ̀ kọ̀ọ̀kan tán bá gbé nínú fídíò mi these days wọ́n á kọ́ tiẹ̀ wọ́n á jẹ́ kó lọ viral ń bẹ̀ yẹn ara nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé mo fẹ́ fi wọ̀nyí ni pé àwọn èèyàn kan ń sẹ̀dí kíní sí mi pé wọ́n fẹ́ ní kí n wá lo page mi wọ̀ títí ẹ wá sọ fún ẹ kí wà let me go quickly straight to the point okay k one ó ti rí ṣé o mọ̀ pé thirteen ló wà ń bí báyìí but nítorí pé ẹ fẹ́ gbé page yẹn lọ kò ṣeé gbé lọ péjì mi ò ní ṣeé gbé lọ kò sí nǹkan tẹ́lẹ̀ mọ́ ṣe àwọn tó bá dẹ̀ mọ̀ ẹ kàn stay on your lane ok so àwọn tó bá dẹ̀ gbé náà tó bá gbé pay tó bá gbé ṣáàtì mi àbọ̀rọ̀ ibi tó bá ti sọ̀rọ̀ mi tèrò bá pọ̀ máa ti pé èrò pọ̀ lórí ẹ̀ wọn ò láìkẹ́ mọ́ ẹ kàn fi ara yín wọ̀n wà ní pé ẹ̀yin failure àti ẹ̀yin group of bunch of failure gbogbo yín tẹ máa ń kóra yín jọ tẹ máa ṣe pé control crowd fáwọn èèyàn yẹn failure nìyẹn náà ní orí facebook yìí gbogbo orí facebook yìí náà lò pátápátá fún president Bọ́lá Ahmed Tinubu gbà tán fẹ́ ṣe election kódà gbogbo èèyàn ló hate wọn àwọn ni president yìí nìsín ẹ má dẹ̀ fi kanra pa wọ́n dànù tẹ́ bá ń gbàdúrà ní kọ̀rọ̀ àbí ní gbangba náà pé kí wọ́n kú tí nǹkan bá ṣe wọ́n oníyà ló máa jẹ èyí tó kù ló máa jẹ èyí tó jù yorùbá ẹ̀yin lẹ́ máa jẹ pásítà torí pé bẹ́ẹ̀ ṣe wà yẹn nǹkan gidi nǹkan rere ẹ ẹ máa ń bàjẹ́ ni kò sí nǹkan tí ẹ lè kọ́ ẹ lè ṣe má complain tó ti yín mẹ́yẹn àti gbogbo ẹ̀yin tí ẹ ṣáà fẹ́ jẹ president by fire by force tí ò tí wà sọ́dọ̀ yín ní ìdárúkọ èèyàn o ẹni wá dẹ̀ ti mọ̀ pé kòun tó ti yín mẹ́yẹn tó fẹ́ jẹ president by fire by force ẹ ń gbọ́ ẹ tẹ́ fẹ́ jẹ president by fire by force tẹ wá wò pé kẹ pa wọn àbí kẹ ṣe nǹkan kan fún wọn ní kókó ẹ̀yin lẹ máa jẹ tó jù ẹ dẹ̀ mọ̀ pé tẹ bá ṣe nǹkan kan fún wọn gan sìn ṣé ó ti yín mẹ́yẹn ṣé kò lè ṣe mọ̀ pé ṣe ẹ̀ ti máa mo respect yín o your excellence Shetima is the president uh, vice president so if uh, if you do anything to him Shetima will be the next president and if you say you don't like Fulani you go see when you go see when you go see wetin you no go no be say you go even do any bad thing for you but you no go even smell am again you no go smell him. so if you are praying bad prayer at any pastor, pásọ̀ any pastor, pásọ̀ at any àfa burúkú at any hate tẹ eight tó yẹ pé àwọn candidate yín àwọn from one state lẹ́fẹ́ kó jẹ president tí ò bá ti jẹ president ẹ máa bàjẹ́ ní ẹ̀yin yorùbá yẹn ẹ wá ti ẹ̀yìn ẹ mọ̀ pé ẹ máa kàn fi ẹ kàn máa fẹ́ fi ẹ ẹ àtùmọ̀ pé sèse ni yín kàkà kí kò má jẹ sèse kẹ̀dẹ̀rẹ̀ á fi ṣàwádànù so ẹ máa jẹ oníyà yín náà máa jẹ ètò ìjì ó ti yẹ yín mẹ́yìn ẹ̀yin ìran ológbò yáàrùn yáàrùn àjẹun ológbò òjò tájá wọ́n máa fi ń pọn yín lé ni ẹ wúlò ológbò wúlò fún kankan ó yá wàásù wa gbọ́ good morning torí pé kí n tí o bá ní grudge gèsè eléyìí tí mo fẹ́ ṣe fún ẹ lónìí kò ní jẹ́ ikú kò ní kò ní jẹ́ àṣemọ̀ kò ń ṣe fún kú kò ń ṣe fárùn ṣé ti yé bẹ́ẹ̀ wọn wà sí wàyíndé so tó bá dẹ̀ sí ń bí o ní àwọn ọmọ àti àwọn torí fíw ẹ̀yin mọ́kànlá tẹ wà ń bí tẹ bá lọ tẹ má máa flọ́tẹ̀tì ń sìn ẹ̀yin mọ́kànlá yẹn náà ara yín máa wà ń bẹ̀ ẹ̀yin ọ̀tá mi ló máa ń pọ̀ kì í ṣe ọ̀rẹ́ tó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ máa kó ipa fẹ́ ṣù ẹ ẹ fẹ́ kó sọ̀rọ̀ mọ́ ni ẹ mọ̀ orúkọ bẹ́ẹ̀ yẹn èmi ò kì í ṣe failure gbọ́ mi wá sí ẹ̀ǹdẹ́ èmi ò kì í ṣe failure ìwọ ló fail láyé tẹ́ ẹ bá dẹ̀ wà lórí facebook tí bá ti jí làárọ̀ tó yẹ pé máa ṣó ọkọ yín máa ṣó ọmọ yín you are not an achiever showing your husband especially your husband that you don't marry at your early age you using that to flaunt and you are not the first wife some of you stole the husband away from the owner you destroy other people's home you call him baba shabi you call him mama eh, eh, eh, okin you call him okin all these of you you are still the bunch of the same feather that you want something and it refuses to come to you and then you are fighting on social media you are a failure okay Wasiu ìwọ tiẹ̀ ní titi ẹ failure ni should I tell you you are a failure man you fail that is why a lot of people a lady will know you a man will know you and they will after some time they start talking about their failure okay Ha, they start talking that they fail because you carry a lot of failure. Anointed, the energy of failure is so heavy on you that you fail woefully. You failed. K1, you failed. All right? You fail. Now you flaunting your wife. Nobody jealous. Somebody sorry, aware. So you see, I don't like to talk about your wife because they said they jealous you. That is not marrying somebody at the age of 60 something. Maybe you are 64 when you marry another maybe 50 something woman. Uh, how many, lo what, what, what is the number of that woman? And you are showing it, Adela Anulorigba. You are not, you are carrying failure. Anointing of failure is upon your life. You fail and you are still failing. That is why you could have a woman that is not, you are not the first husband, and she's not, she's not your first wife, and you are not, you you thinking that you, and then when anytime she dress well, now you believe that you Front flaunted on the social media you sing it and say àánú lórí gbà àánú lórí gbà àánú lórí gbà àánú it's a failure that is a cause from the highest order you carry a gun. you have a problem anybody come around you they have problem if not because we are shouting of recent even the one you left the one you left of recent nǹkan come ti because even gangan ṣe I said it that time that anybody they let if they leave you like this because something will happen to them like their mother their father something will happen Baba, wọn ló tiẹ̀ máa You kú yóò pa yín dẹ but if you are not the one after you living there why is their father dying okay why is their father dying when somebody come across you and systematically or oh, they fight you kuma somebody will be dying for them why why do you turn yourself to asalailu because you carry a curse you are a failure man stop it stop showing. you should be ashamed i saw you you carry the cloth that cloth you put on that time i remember the egun of my father's house that time not that they still carry it they call it going going you know understand me they call it going going in kare they used to wear that exactly that color of that show that eh danshiki see. aran yé lórúkọ èyí tó ń tún aṣọ gèlè tí gbogbo yín tún rán sìn tí china máa ń ṣe china made that for you it's not made in nigeria You do not, even some that are making in Nigeria, you have not make anything. K1, you make nothing. Even the song you sing, it's not for you. They say you learn from somebody and the person, they, they, they say story. When you co come across anywhere, you know, they tell stories about you, horrible things. And then you come out, you say you are enjoying. You carry a devilish spirit. Devil only behave like that. Okay? I'm advising you today that if you believe that you are Anulorigba, you carry a bad luck. And the bad luck was so numerous to the level that anybody that even come and cross your gate like this, they don't faragba. You see, because you build the house, you just paint it. It's people that build it now. Maybe they buy something to build it. It's not you, you know. It's not the way you bóyá gbogbo nǹkan tó bí. Kì í Spiritually, if anybody come across you, even kó má fọwọ́ kàn ẹ́ gan ibi tí àwọn ẹ̀mí burúkú tó rọ̀ mọ́ yín dé they have to one máa jump into somebody you are so demonized you are so shameless you are so wicked you are so evil fọṣọ bojú lẹ́ǹkan you are too evil àánú ló orí gbà you think showing your wife now those of you that stole wife stole husband even if you don't steal it okay you are showing it is it an achievement most of you people a, a great people don't flaunt their wife like every time anu lori but that's your achievement that's the only thing you can create for Nigeria that you drop in a woman after one after the other you have destroyed many lives you carry one I say that one favor is it favor you are both cause you are only partner in crime okay you are not blessed Mr. Man Shut up. Don't tell me that I should forget about Wasiu. Don't tell me that. I know what they are doing to me. I know what Wasiu is doing secretly to me. When I sit on my own, Jeje, when I mention somebody's name now, quickly you will say that Wasiu will say they should put his platform, his picture on that platform. You, you won't share any. Jẹ́nfi Yorùbá sọ má jẹ́nfi, ìwọ ń sínwín ni. Àbí kò ní dáa fún ẹ. Mo tan mọ́ ẹni tó fi máa sọ fún mi tó bá advice mi pé èmi kémi da gbọ́dọ̀ kó lẹ́nu Wasiu à ń sọ̀rọ̀ pé èèyàn kárì dímọ̀ kò dẹ̀ tí repent and now dẹ̀ tí mo rè pé mèmí kàn déédéé mọ́ ni ọlọ́run fẹ́ fi ọlọ́run fẹ́ kí dímọ̀ nú ẹ̀ kó máa kò gbúdọ̀ máa fẹ́ máa kó máa kó máa kó máa fi dímọ̀ orí ẹ̀ pé máa sọ pé òun fẹ́ fi sórí èèyàn lórí ẹ̀ ń sítọ́ pé mo sọ̀rọ̀ ẹ̀ ní máa sọ fẹ́ ba platform jẹ́ òun náà níwèé ọmọ akórira ẹ̀ it shows that you are demonic you are influencing you are showing you are òun show gbogbo dímọ̀ ẹ̀ káàkiri don't má advice me mọ́ o ìwọ tó wá advice ẹ̀ má advice mi mọ́ lọ advice ìyá aláya àti bàbá ńlá bàbá ẹ̀ ó ti wọ́ lọ advice wọn lé ó ti yé so ẹni tó orí orí mi pé mo gbàdúrà ni mo fi bẹ̀rẹ̀ ọlọ́run mo pè síwájú so ìwọ kọ́ ló máa wá fi ayé tó dọ̀tí ayé ẹ̀ tó bàjẹ́ pẹ̀lú demonic ní ẹ̀ influence ọmọ arin influence ní àkìrí ló máa fi advice mi lọ advice ayé ìyá aláya ẹ̀ ok so Wàsíù Àyìndé you are demonic lọ fọwọ́ bojú kó kó ṣìdànù sígbó wọ́n sọ fún ẹ pé ọkùnrin obìnrin ọmọdé àgbà kò ṣe pé bóyá mo fẹ́ máa mo lè dárúkọ àwọn èèyàn tó olórin tó máa sọ pé kí ló lọ ṣe lọ́dọ̀ Wasiu mi lọ mú ní mi lọ sọ́dọ̀ Wasiu torí ẹ̀ mo ṣe gbé ṣíàmánì ẹ̀pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn àgbájé mo ṣe kà á mọ́ àwọn tẹ́rọ́rìsì gbà yẹn jẹ́jẹ́ mi ni ó lòun fẹ́ gbé mi lọ sí ló lòun fẹ́ lọ treat wa níjẹ̀bú òde like pé mo dé láti Dubai pé wọ́n ní nice mo ti ṣe dáadáa fáwọn family òun rí àbúrò nǹkan mo gbé mọ́tò fún rí tó ń sanwó díẹ̀ díẹ̀ yes ó dẹ̀ gbé mi ló gbé mi lọ sílé wa tí mi ó ti ń pè mí tipẹ́ mi ò lọ tó bá ní kọ́ àwọn èèyàn gbé wá sọ́dọ̀ wàá make sure pé o wá gbé òkúta wàá fẹ́ gbé lórí wọn wàá máa sọ pé wọn ò like ṣé èmi gan tígbà tí mo ò tiẹ̀ tí ì blogger lórí platform go and check under my platform tí n bá show kí n bá post picture mi more than hundred people will likely they will like it kí mi tí blogger in two thousand and eight nine ten you are now saying the hater. anybody that come across you they must say spread bad thing orí ẹ burú mr man kó sì lọ pẹ̀lú gbogbo òṣì tó máa rìn pé ṣe ló máa rì ẹ̀yà eh, you are a failure what did I say you are a failure. Don't be saying that people come across you, they must, you must ruin their useless, you must render them useless, they must be feeling pain. Orí ẹ burú ni mesama, you carry them. Uh. You carry, you are bombarded with demonic principality. And let me tell you, ó ṣiṣẹ́ ni kì í ṣe èmi lórí ọ̀rọ̀ mi. Àbùkù ló kàn ẹ́, àbùkù ló kàn mo sọ fún ẹ. O le máa sọ pé kò change gbogbo mind àwọn towards me, but you cannot change God towards me. And I cannot feel you so kó ṣì lọ a failure man àwọn successful to bá successful nínú marriage ẹ eh? àwọn tó tiẹ̀ successful kan tó yẹ pé wọ́n ti marry for fifty years sixty years nínú marriage wọn tí wọ́n break one day wọ́n break ní ọjọ́ kan báyìí pé wọ́n break báyìí wọ́n tún bímọ wọ́n tún lówó wọ́n tún ń sin Ọlọ́run wọn ò tiẹ̀ flaunt wọn ò tiẹ̀ báyé jẹ́ ìwọ ń bayé jẹ́ òde ń bùgà òun ṣòṣì kò sẹ́ni tó support gan tí ò ní kó virus ẹ̀ fún ṣé torí èrò àwọn fake life àtàwọn fake demons you only telling people that you are showing yourself that you are demonic when if I complain about people who have done evil and you are trying to cover them up you are showing yourself that you are evil you think I'm going to be relent I'm going to feel bad about that I'm going to be mama fi pe ẹ wọ́n hate me. ta ẹ̀yin ta ló love àwọn ta ló love àwọn tó ti ṣe panla fún ẹ àwọn tó ṣe oríṣiríṣi fún ẹ láyé tó ń support ẹ láyé they must go through problem anybody tó bá ti come across tó ti ṣe dáadáa fún ẹ láyé they go through most problem ó dá mi lójú gan pé gbogbo wàhálà àti ìdààmú gan tí aṣáájú gan rí gan tí wọ́n bá mọ̀ ìwọ yìí rí ó pọ́sì kan máa rí tó tó yẹn nobody come across tí ò ní àtọkùnrin o àtobìnrin kan sọ fún wa èèyàn mélòó ló jẹ́ ọmọṣẹ́ tó jẹ́ pé lẹ́yìn ẹ̀ o ló ti dìde o Wàsíù Àyìndé tell me tell your word world that okay o ọmọṣẹ́ kan ló dìde lẹ́yìn ẹ̀ báyìí tó jẹ́ pé ó ń kọrin ẹ̀yìn ẹ̀ ló ti dìde o tó bá rẹ̀ ń tó lo ohùn ẹ̀gọ́ tó bá rẹ̀ ń tó lo ohùn ẹ̀ tó máa pọ́nlé o ìwọ kọ́ sọ fún wa ẹnìkan ṣoṣo torí ìgbà yẹn máa ń sọ pé Barrister ò jẹ́ káwọn èèyàn dìde ìwọ ń sì ṣe bí ìwọ tiẹ̀ wọ́n ní tó bá tiẹ̀ jẹ́wọ́ ló dìde lẹ́yìn wọn tó dẹ̀ ṣe dáadáa sọ fún èèyàn tó dìde lẹ́yìn ẹ̀ tó kàn tiẹ̀ kọrin lẹ́yìn ẹ̀ tó gbé lẹ́yìn àbí tó wálé ẹ̀ tó jẹ́ pé kì í ṣe pé o máa fẹ́ fi ṣọmọ ọ̀dọ̀ kú ni sọ fún wa ìkan tó dìde sọ fún wọn obìnrin kan tó o bá fẹ́ yàtọ̀ sí bẹ́nísì àwọn aṣọ pé wọ́n lè má ní financial crisis but tó jẹ́ pé èèyàn kò ní kú fún wọn kàn sọ fún wa tell us tell the whole world sọ fún wa you are a demonic you are a bad luck to society you are a bad luck to ìlú tó ń bí ẹ sí gan ìlú tó you are a bad luck or gan No pọ́n fi ṣí ẹ òkè ọba yẹn ìgbà tó ba ọba ọlọ́pàá òkè ọba èkó tó jẹ nìwọ kú lọ síjẹ̀bú you are a bad luck gbogbo you are a bad luck in fact you are a bad luck Wàsíù kò sẹ́ni to ṣe dáadáa fún ẹ láyé tí ò Ko sẹ́ni tó bá ṣe dáadáa sí ẹ láyé tí ò ní problem Ko de sórí obìnrin tó bá gùn láyé tí ò ní fẹ́ fún wọn problem because you are a demon because you carry demon. èmi ń sìn bọ́ ṣe ń sọ̀rọ̀ ògo tí wọ́n dè mọ́lẹ̀ máa wo mo ní atu awọlé èèyàn tó bá jẹ́ pé ó ń ya lẹ́jẹ̀jẹ̀ ń ya lára ó stop ó rọ́mọ bí ó rọ́mọ bí mi ìfẹ́ máa give testimony yẹn torí pé tó bá ṣe dáadáa fún wọn tó ọdún àwọn èèyàn mórí o ṣùgbọ́n ọlọ́run á tún sọ fún wa pé gbogbo àwọn èèyàn tẹ́mi sọ pé mo ṣe àtiwọ́ gan ìgbà tá yí etí yín náà bàjẹ́ tẹ́ wà nínú àìsàn tá a mọ̀ yín yẹn á sọ sídìí sáyé yín ni ayé yín jẹ́ bí aṣálẹ̀ bí ẹ̀gún téèyàn bá sọ sídìí tí ò lè jẹ́ tó tún máa pàdánù tó jẹ́ pé àwọn influence kan tó wà níbi tẹ́ tún wá sọ sí yẹn á tún máa fẹ́ gbà á máa fẹ́ máa fa gbogbo èyí tó bá kù tó bá tẹ̀ kù all over the world ayé tó gbé virus ni wọ́n ń pe ayé yín yẹn ayé tó ń tún ayé èèyàn ṣe ni àwa láyé tí ọlọ́run fún àwa àwọn èèyàn tá a ti ń sọ̀rọ̀ wọn sì wọ́n gbọ́wọ́ lọ́wọ́ wa wọ́n ṣe báyìí fún wa wọ́n dẹ̀ padà dìde ìyẹn mi pé àwọn òkín lògo ènìyàn àkínbá ayé èèyàn jẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe gbìyànjú tó náà ẹ rí pé mò ń mí ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí n má mí mọ́ ẹ rí pé mò ń sọ̀rọ̀ ọlọ́run ò ní jẹ́ kí n má lè sọ̀rọ̀ mọ́ ẹ rí pé mo sì bẹ́ẹ̀ ṣe fara ní ọ̀tá mi tó tẹ́ṣe fara ní ara yín ẹ rí pé still náà mo move the lord is my strength you don't know ni but they show to the whole world that you are a demonic somebody with that àwọn àṣẹ pé ṣẹ́rí wọ́n like wọ́n hate ẹ o àbí wọ́n like ẹ o ta ló like you are just telling the whole world that ẹ ti wà demonic kò dẹ̀ tún ti ní influence lórí àwọn èèyàn yẹn kò dẹ̀ síbi tó bá gbà kọjá tó bá ti drop spirit burúkú yẹn sílẹ̀ kò sí nǹkan tá a fẹ́ lẹ́nu ju pé wickedness làwọn èèyàn kàn copy copy wickedness and paste them And I'm not ready to copy any wickedness and paste them anyway. Okay? You are a wicked souls. Are you the only musician? Are you the only person that has been a celebrity under this heaven? I've not seen a wicked soul like you. And you have influence on people to the level that they know they see your wickedness you pretend to like good you be saying that ò oh, ń jà à ń jà lẹ́yìn ìkùlẹ̀ nìkan ẹnìkan ló ń you jà fún nobody you only dividing so that people will not focus on you you are showing your wife tell me is it achievement a fool at sixty-four or sixty-six is a fool forever man you are more than a fool you are more you are too demonic although when you are a fool It's part of their agenda and it's part of the uh, the gift of the devil they has destroyed, he has planted in you. Is it, a, is it an achievement? Kò sọ fún wa pé obìnrin kan báyìí o ló fẹ́ o tí ò ní máa sunkún bọ̀ tí ò ní máa ṣe wàhálà lábẹ́lẹ̀ tó wọ́n máa dààmú wádé máa ló ń jayé you are too demonic kó sì lọ da ìjàre. A máa ní agbé obìnrin yẹn jáde a máa lóbìnrin yẹn fáìn pupa you only caressing you know what you are doing to foolish people o confirm fi ń mìrèjẹ kàn ń mìrèjẹ àwọn èèyàn ni ẹlòmíràn I want slim down I want kíní kan you are slim your stature is okay but what of your activities that you are that is horrible what about the activities the evil things that you are doing please stature good is okay but spirit good You are good You are. At work, tó dáa da. ẹ máa dẹ̀ ní ìsà òun ló dáa ọdún sórí burúkú yẹn àtàṣọṣọ owó òṣìṣẹ́ máa ti yí gbé all your all of you they cannot bring a good government that will investigate your account kò lè dúró ọlọ́run Elédùmarè ń gbọ́ o ò ní jẹ́ torí o ò tiẹ̀ nígbà tó bá ti di pé wọ́n ti fẹ́ torí ẹ̀ ló ṣe máa ṣòkè ṣodò wà á ti wẹ́ nìkan rán sí wọn wọn ni wọn ò lè wọn ò lè open account yẹn kó investigate wọ kó má rí a lot of crime lọ́wọ́ ẹ̀ Nigeria? ní pípa ènìyàn oríṣiríṣi ìwà burúkú ni wọn ní rí lọ́wọ́ ẹ̀ so kí ló ń dùn ẹ lẹ́wọ̀n yìí tó ń sago mọ́wọ́ gbọ́lẹ̀ lọ ó ti báyé jẹ́ tó bá yẹ kẹ́ ẹ dúró kẹ́ lọ máa bẹ̀rẹ̀ fún ìdáríjì ẹ̀jẹ̀ bọ́yọ́ Ọlọ́run lè dáríjì yẹn máa sọ pé àánú lò ó nígbà adé orí gan ṣé àṣìmẹ́ẹ̀tì ni ẹni tó tiẹ̀ ti wà ní marriage for sixty something years gan wọn ò ṣorí burúkú bẹ́ẹ̀ yọ they they they cannot even boast of pé ok o ṣe làwọn sọ sí ṣe làwọn wà supernatural ni marriage wọn fi sọ sí ẹ kó ṣe lọ it's not a success it's not a success you married anybody tó bá ti ibi tí ìlú bá ti ní perfect marriage Any country that produce perfect marriage, relationship, are going to be a country tí ò ní crisis àwọn ìlú tó ń pààyàn bẹ́ẹ̀ yẹn. It shows gbogbo gbogbo activities tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n kidnap ń bí o, wọ́n jalè ń o, fraud ń bí o, erékọ̀ ń bí o, eléyìí ń bí o, ó pọ̀ ń o, ó pọ̀ o, ó pọ̀ lọ́hùn It shows the kind of people living there. Why are you trying to uh, instead of people to be the mama gbé? Àánú ìmọ̀ èrè rí gba. O lè wà táàkì yín rí o mọ̀ pé mo ti sọ wọn ò gbé ẹ̀yìn rí wọn ò gbé nǹkan tó wà nílé ẹ rí wọn ò kidnap surroundings ẹ rí I've said it that you of course people you o máa sọ fún wa pé o mọ àwọn tó ń ṣe kinní àbí ìwọ náà o ò ní ṣe nǹkan burúkú ó bá yá wọn mà ní wọ́n fẹ́ bring them down ni wọ́n fẹ́ bà yéèyàn jẹ́ ni ṣé ó build Nàìjíríà ni irú àwọn Wàsíù Àyìndé ṣó bíòdì nàìjíríà tó rẹ̀yìn olórí burúkú kan why can't you leave Wàsíù èlò why can't you leave Wàsíù èlò tí n bá jókòó mi jẹ́jẹ́ mi tó bá jí láàárọ̀ kùtùkùtù a máa tàgẹ̀ gbogbo ibi tí wọ́n ti dárúkọ báyìí mo ṣe dárúkọ amẹ̀bọ̀ yẹn ó ti ní kọ́ lọ pèsè orúkọ kọ́ lọ pèsè wèrè picture ọ̀hún síbẹ̀ olórí burúkú ni ẹ̀ mà you a failure if anybody tell me that i i root to you mọ́tò ló máa pa gbogbo ẹni ẹ pẹ̀lú gbogbo ìdílé ẹ̀ sọnù tẹ́lá àjàgbé ló máa gun orí gbogbo yín sọnù abẹ́ ìyá ni nobody jealous of you i don't want to be if i'm posting you on my platform i'll be looking stupid i've done that many times that nobody jealous of you bí wọn lè dáṣì ẹni wọn lè fún mi wọn le fi kọ́bọ̀ wọn lè wọn le fún ẹ fún mi ní kọ́bọ̀ kí n gbà ẹ mo kò le. mo kò le forgive ẹ because you are too evil ó ti wà too evil ẹ kó sì lọ. àwọn tí ò bá mọ̀ ẹ́ àwọn ẹlòmíín mọ̀ ẹ́ nà án but because of evil tó wọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà mo ṣàlàyé gbogbo nǹkan tó ti ṣe tó máa tẹ́ mi láti bàbá ọmọ mi pé gbogbo nǹkan tẹ́ ṣe àtọ ọmọ ní gáràjì gbogbo ẹ pé òun mọ̀ ń pa ẹ̀ olóbùkù ní ẹ̀nà ìwọ sáyà lẹ lọ sí South Africa a sọ pé ń ṣe nǹkan burúkú àwọn kan máa sọ pé you don't forgive àwọn ẹ̀ka yẹn forgive people nobody forgive anybody under this summer under this heaven nobody forgive should I tell you today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 was passing through that. And they still remember, they talk about it for you to know that nobody forgive anybody. Despite that, the people who even done that, they forgiving. I mean, they ask for forgiveness. They've done many things good for them, for them to forgive. They cannot leave their memory. And many people, they haunt you. They have not paid you back what they stolen from you. They killed the father of the baby. They did many things. And they said, Mama, Mama, kò ní dáa fún gbogbo yín. Olórí burúkú ni yín náà ọ̀rẹ́ ẹ̀ ṣó mọ̀ pé mo ti sọ pé mi ìfẹ́ sọ̀rọ̀ ń pa mọ́ màá tún máa fojú ẹ̀ gbolè ó máa sọ pé òní jẹ́ kí n róúnjẹ jẹ ebi nìkan kọ́ ló máa kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ fún un ó ṣe fún gbogbo àwọn tó ti bímọ fún àtàwọn tó mọ̀ rí ló ṣe fún gbogbo obìnrin tó kọjá lábẹ́ ó tún máa lò wọ́n tán bọ́tẹ́ mi ò lè jẹ́ instrument of evil gbogbo majority àwọn àwọn celebrity tó máa ń ṣòṣì náà tó máa lò fún àwọn ọkùnrin mi láti máa báyé wọn jẹ́ you train them after tó bá ti lò wọ́n tán mi ò lè ṣe ń lò fún ẹ̀ náà mi ṣe instrument yẹ i'm too hot for you you don't know me you think say na i be your mate the person in me no be your mates, no be your orí èmi ń tún ayé èèyàn ṣe ìwọ ń ba ayé àwọn èèyàn jẹ́ ó dẹ̀ ń yọ̀ èmi ń tún ayé àwọn èèyàn ṣe wọ́n dẹ̀ ń rí dínkù mi mo dẹ̀ tún dúró ojú ò dẹ̀ tì mí ìwọ ń ba ayé èèyàn jẹ́ inú ẹ̀ dẹ̀ ń dùn ó dẹ̀ ń rí crowd ó dẹ̀ ń ṣe egungun ẹ̀ dẹ̀ ń le ó mọ̀ pé lójijì ló máa parun ní láì látúnṣe ṣó Show money. you do believe you are better you are bigger than God you believe God has ọlọ́run ti wò ó pé kò sí nǹkan kan tán lé ọlọ́run lè ṣe fún ẹ ó kàn fi òpè dààmú ọlọ́gbọ́n ẹ ni ó fi ọlọ́run fúnra rẹ̀ ọlọ́run tún ń tàn ẹ́ pé máa ṣe lọ torí ó ti ṣe ẹ láyàlé wọ́n ṣe fáráò láyàlé tí tó fi parun ni gòláyàtì wọ́n ṣe ní àyàlé èrò pọ̀ lẹ́yìn ẹ̀ tí tó fi kú kú òjijì tó fi kú kú ẹ̀ sí níta gbangba kò lose crowd rí ọjọ́ tó kú nìkan ló lose crowd go and check all these people that turn themselves to terror they never lose crowd they never lose anything ó lè tó ń jà lọ wọ́n ń jà lọ òṣì tó bá ṣe wọ́n ń ṣe even wọn wọ́n ṣe tó if they are clean they continue until they die but the day they die they are going to be in history and they cannot forget them the people wicked people don't lose crowd only good people lose things because I will not be able to behave the way you guys are behaving I'm not going to do what evil you are doing so you lose things that count you like a loser and the evil one count themselves like a winner You think you are winning? You are a loser, big one. Those wicked souls, you are a loser. I am a winner. Because people are not coming on my platform. Or people are not, they showing hatred to me when I'm not doing evil. And they showing love to the people who oppress them, who kill them, who stole from them. Because they are afraid of you. You oppress them, you take them by force. You enslave them. I never enslave people. So people who feel like listening to me will voluntarily come or they build or they cause some people A sweet society, a sweet country, a country that that that prevent, that fight against crime, that all the country tied. I mean, that actually fight against crime. They are not much. They in their country, they are not going to be numerous. They are not going to be numerous. When you allow crime, you allow a lot of bad things in the society. You can be numerous. You are the count their number. The number will be eh, number of the cities. There'll be many. But the country that wants to, if they want to have dominion over what happened in their surrounding, they want to care for their people. They want, they don't want too much crime. They don't want too much bad people. They you know they call people. They will not make the place will not be conducive for the enemy to stay. There's no place here for the enemy to hide. The enemy, the wicked soul will go into the crowd, into gbogbo tó bá pọ̀ yẹn láti sápamọ́ sí. Ta ló máa ṣe kọ́mẹ́ǹtì síbi ń sìn? Táwọn ọlọ́pàá àtàwọn oríṣiríṣi àwọn èèyàn wọn ò find out. People in abroad here, number bá wò mí náà wọn ò comment because wọ́n máa bẹ̀rù wọn mà ní FBI má lè So ẹni tó bá láyà nìkan ló máa You show me hatred is not because of what? Did you show me hatred because I stole? Did you show me hatred because I kill? Did you show me hatred because I I am the one am I dupe you? Did you show me hatred because I'm not being nice to you? You show me hatred because you're ungrateful element. You show me hatred because you are carrying evil. You show me hatred because you are demonic. You show me hatred because you're a killer. You show me hatred because all the evil things we have been exposing, you are the one that practice them. So definitely you hate me did I nígbà tí ma sọ pé àwọn alájàlẹ̀ group àwọn eléyìí group àwọn apààyàn group àwọn kíríkọ group àwọn terrorist group you those people that mention you going to like me you cannot like me so there is no there is no business with evil ó ní ìdàpọ̀ owó ní ẹ̀mí mímọ́ àti òkùnkùn nípapọ̀ èèwọ̀ ní kámárì can two work together amos three three can you work together except you are in accord we cannot be in accord you cannot hate me kò sí mo kí n pín owó tí má jáde lé nìkan fún mi ń tẹ̀mẹ̀lẹ̀ o kí wá pín kí sọ pé ẹni tẹ́sẹ̀ bá kán ẹni lílé ẹ̀kan bá bàjẹ́ ẹni tó bá ní ẹsẹ̀ tí ń rí tó fẹ́ kó sanra ẹni tó bá ti sanra tó fẹ́ sílímù tó wọ́wọ́ tó máa fi ṣe gbogbo wọn lè wá tó bá dọjọ́ kejì tán bá ti gbà tán wọ́n máa tún lọ ó ti yé bẹ́ẹ̀ we don't force people alright so tó bá dẹ̀ sọ fún mi pé o ní crowd má bínú o ọmọ celebrity yẹn kí lorúkọ ẹ̀ fúnkẹ́ bó ṣe ní èrò tó ń gbà yẹn èrò tó ní lórí Instagram àti gbogbo lórí gbogbo kiri ọmọ ọlọ́mọ jáde ó lọ ṣe election kò sí ìkan nínú àwọn celebrity tó support nobody bó ṣe ní èrò tó ìyẹn mi pé all the fake book is fake not fake book alone media the crowd on Facebook is a fake the law people showed up to themselves in Nigeria now is a fake one if the way they like it love and like it love and like it love and like it in Nigeria system all the Nigeria video now you see love and like, love and like, love and like. Hmm. Love and like. Why fighting? Why terrorism? Why scamming? Somebody that want to come and kidnap you will see come under your platform and say love and like for you. And you'll be thinking, somebody that want to run initiate toru toru, want to send you to go and be lying so that you can cover him or her for evil atrocity he be pressing love and like for you he be thinking that i love you ìwọ́n lè forí ẹ̀fà gbọ́n ni ogun a máa le o mo sọ fún ẹ ṣọ́ anything about your life leave me out of this nonsense a lot of ladies ló ti fẹ́ kó lọ wò anybody máa sọ pé o fẹ́ tó bá sùn jáde kó wá sọ one problem or the other bíi pé kán àlè wà lórí wọn kán máa fi wọn ṣẹ̀sín kán máa fi ṣe lẹ́yà kán máa ṣòṣì kiri kán máa bí kán tún máa lò wọ́n fún iṣẹ́ burúkú that's it ẹ torí ọlọ́run o. ẹ̀yin tí ẹ dẹ̀ ń sọ lójoojúmọ́ náà tẹ́ṣà yìí ń sọ pé tẹ́ ń wá ikú ara ẹ̀ ikú aṣáájú. tẹ bá pa wọn ọlọ́run ò ní jẹ́ kó ń kú o tẹ bá sìkì bàbá kẹ́ gba ìwòsàn à ń gbàdúrà fún yín kì í ṣe rọ ṣùgbọ́n èyí tẹ ń gbàdúrà pé kó ń kú tẹ tíyá jẹ́ yorùbá àbí ibo ẹ jẹ sọnà bá yà if you kill him don't forget to Shetima is the next president if you kill him okay and then téèyàn bá dánlé ọkọ méjì wò kò nímọ̀ ètò ìdájọ́ mẹ́ọ̀ you understand me mm-hmm. bọ́tí nǹkan kan ò ní ṣe wọ́n o bí tẹ bá wà yọlẹ́ máa dé o. wàsíù ṣọ́ ara ẹ̀ téèyàn bá ti ní òun fẹ́ mí let me go téèyàn bá ti fún ẹ lówó rí tó fún ẹ ní jíjẹ rí tó fún ẹ ní mímu rí tó fún ẹ lówó rí tó pọn ẹ ó ní láti máa wá dáńfọ lẹ gbogbo àwọn tó bá ti ṣe dáadáa fún wa máa wá dáńfọ wọn ẹnikẹ́ni tó bá jẹ epo tó já ta tí mo ṣe dáadáa fún rí láyé tó wá máa ń dáńfọ mi tí ò fẹ́ kí n dìde Ọlọ́run jọ ikú àìtọ́jọ́ ni kò fi pa tilétilé tọmọtọmọ bẹ́ẹ̀ ni mo sọ tí màmá mi bá wà nù wọn Ọlọ́run jọ má jẹ́ kí màmá mi wà bẹ́ẹ̀ o má jẹ́ kí n kú o tó bá wà bẹ́ẹ̀ ẹnikẹ́ni tí ó bá jẹ epo mi tó jata mi epo tí mo mí ní pé kò nígbà tí n bá ṣe bẹ̀ fún ẹ o tí mo fún ẹ lówó rí tí mo ṣe dáadáa fún ẹ tó wá dán fọ mi ah, ọlọ́run tó dá ayé àti ọ̀run tí mo ṣe dáadáa fẹ́ nìyẹn rí bó tiẹ̀ jẹ́ pé kí n celebrate ẹ̀ kí n tẹ́ máa pọ́n lé ni tó jẹ́ pé láti inú mi wá tí mi pretend ọlọ́run gbogbo ẹni tí má ṣe dáadáa fún láyé tó wá ń wá dáńfọ̀lù èmi àtọmọ mi adébùkọ́lá ẹlẹ́dàá ṣẹ̀dá bá mi pa ìdábẹ̀rẹ̀ tìlétí bá mi fi ìṣẹ̀dá ẹ̀dá bẹ́ẹ̀ bá mi fi ṣòfò dànù gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin bó dẹ̀ jẹ́ inú ọkùnrin náà ti gbé dín sí bóyá ń fẹ́ bẹ̀bẹ̀ bí ẹ̀ o àbò gbin o bí a ṣe ń gbin tí mo gbin tí mo bí ọmọ tí mo bí tó ń bí òun náà tó lo oṣù bíi mélòó kan nínú kó tó jáde tó wá lóun máa máa fara ni mí òun máa máa fara ni ọmọ mi àbí tí mo ṣe dáadáa fún láyé ah, ẹlẹ́dàá bá mi pa ìdábẹ́rẹ́ tọmọtọmọ ni wọ́n máa ní kí n má ṣe pè fún wọn tọmọtọmọ àwọn tó bá ń ṣèkà fún yàn wọ́n máa ń pa èèyàn wọ́n fẹ́ pa ìran ẹrẹ ni ẹni tó bá ṣèkà fún ẹ àjàjà tó bá pẹ́ lórí ẹ̀ gan tí ò kúrò ó fẹ́ pa ìran ẹrẹ ni bẹ́ẹ̀ ni ẹni tó ń wò mí tó lòun fẹ́ pa ìran tèmi rẹ́ ọlọ́run bá mi pa ẹ̀dá bẹ̀rẹ̀ tọmọtọmọ tí màmí bá wà nínú wọn má pa mí rẹ́ o má pàdé Bùkọ́lá rẹ́ o ẹnikẹ́ni èèyàn á ṣe dáadáa fún yín ẹni ẹlẹ́bàá máa fẹ́ fi ṣe lẹ́yà gbogbo ẹnikẹ́ni tẹ̀mí pa lẹ́rìn tó jẹ ogún mi rí ọlọ tó wá ní ìṣubú mi lòun wá àbí ìṣubú ọmọ mi àwọn ọmọ ẹ ò ní jèrè ìwọ náà ò ní ṣàṣeyọrí mọ́ ọlọ́run bá mi ṣèdájọ́ ikú àìtọ́jọ́ fún ẹ ohun tó fẹ́ fún mi nì tó fẹ́ fọmọ mi ọlọ́run á dá ẹ á sórí àwọn ọmọ ẹ bí ṣe máa jẹ́ nìyẹn ìkànnì yìí náà Wàsíù aláìnítìjú ọmọ tó ń kú jọ súná wàá jẹ pé èèyàn wàá já tẹyìn wàá ṣèkà fún o ti sick up sí orí ẹ ti dàrú gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe tẹ́ wà nínú kátígórì yẹn gbogbo yẹn ti yà wèrè ẹni tó máa ràn yín lọ́wọ́ tán tẹ́ jẹ pé tẹ́ já tẹ tó ṣe dáadáa fún yín tán ẹ ní rántí gbogbo ohun tó ṣe kémi tó wá sórí Facebook láti wá máa sọ̀rọ̀ mo rí pé mo ṣe dáadáa fáwọn èèyàn wọ́n dẹ̀ ń go after me láti máa dààmú mi àti pásítọ̀ o wọ́n máa ní ẹ kò gbúdọ̀ sọ̀rọ̀ èèyàn ó ń jẹ́lọ́sì wọn kí ni wọ́n ń jẹ́lọ́sì àwọn èmi gangan ni wọ́n jẹ́lọ́sì anybody ò lè máa mi lè ẹnì kankan ò lè ṣe dáadáa fún mi kí máa kí máa wá dáńfọ̀lẹ̀ ẹ jẹ́ ń sọ example kan woman tó wá ra mọ́tò lọ́wọ́ mi tó fẹ́ dẹrù lé mi lórí tó ń sẹ̀dá àti àwọn olówó gbó tó máa ń ṣẹlẹ̀kùn fólè àwọn owó tó ń jí kó náà tó kọ̀ sí wàhálà fún wọn màmá yẹn ẹfọ vincent mo ní mi ò mà tún gbúròó ìyá iṣẹ́ ń wà lẹ́wọ̀n ni àbí torí wọ́n ní mo ti mọ̀ pé wọ́n máa jẹ́lẹ̀ wọn but wọn wá gbé sórí wọn mọ́ sórí social media november eleven àbí sixteen ọ̀nà fẹ́ lọ sí kóòtù ńgbà yẹn mi ò rí pé kí efcc kó gbé mo dẹ̀ máa bèè lọ́wọ́ efcc lénìí bẹ́ẹ̀ ni etí tó bá ti gbà lọ máa gbá bọ̀ woman yẹn ó ti ní kèsì problem kèsì ẹ̀ kó tó di pé wàá ra ọjà lọ́wọ́ mi o wọ́n wá wò ó gbà yín pé tálá lè fi tákò eléyìí o tá máa join ẹ̀ together ó kéka lè lọ dẹrù lé lórí mẹ́ẹ̀kan lóko náà lè ní problem nǹkan tó wá ṣe fún mi nìyẹn o but thank God for grace of God and the brain tọ́lọ́run fún mi ó ṣe rajà lọ́mí kò pé oṣù kan ló bẹ̀rẹ̀ rámarama ẹni tó bá fẹ́ pa ẹlẹ́rìn tó máa pa ẹlẹ́kùn ni nígbà tó ó gbé picture gbogbo àwọn tó mọ̀ pé mo máa ń close mo tí mo ti ń sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ Wàsíù ló kọ́kọ́ gbé mo ní mo dẹ̀ gbé Wàsíù Mr Wàsíù ẹni mà sọ pé lóun mọ̀ yín o ó ní òun ò ta mọ́tò òun búrẹ́dì lòun tà wà torin lòun kọ o kí ni kí iṣẹ́ bá mi bá sọ ó lóun to. tòótọ́ pàbúrò ọ̀rẹ́ wọn àbẹ́gbọ́n rẹ̀ kiri kọ̀ọ̀kan ṣáà ni ẹ bá mi pe ọ̀rẹ́ yín àbẹ́ bá mi pe kẹ́ bá ń bẹ̀ ó lóun ò pé kí n jáde kí n lọ tẹ̀ sójú ẹ̀ orí Facebook tí mo ti rí náà tuntun wá bá mi ní kí n lọ tẹ̀ sí lójú àṣé wọ́n ń wá wé ọtí sùn mi ni torí pé mò ń sẹ́nu tó terrorist mo dẹ̀ ti dárúkọ àwọn kan ẹ wá lèmi ń support ẹnìkan ẹ jọ kọ́lọ̀ ń dẹ̀mí gbogbo wa sí ó ti yẹ yín mẹ́yẹn kọ́lọ̀ ń dẹ̀mí gbogbo wa sí I support whoever supported me ó ti yẹ yín mẹ́yẹn ìwọ ẹ̀yin tẹ́ ti ṣe kàbẹ́yìn tí bá kọ́ wọn tó máa ń ẹni pé tó máa ń sọ̀rọ̀ yín ní ìgboro ń sìn tán ń gbé tẹ́mi bá dá máa ní oúnjẹ lọ́sìn èmi náà máa kọ́ọ̀tì ìgbà tí mo sọ pé kí Wàsíù Àyìndé o ẹni gbà tí mi obìnrin yẹn mo bèrè ẹ̀ ń sìn pé ta bá ń jàbí tìka kúkọ kì í ṣe pé mo ń fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ torí mo ti tu ẹni ní problem yẹn ẹnu ẹ̀ tún ti ń ṣe mí but àwọn òṣìṣẹ́ ẹnu ẹni bọ̀dẹ̀ àkàìmọye ẹ̀jẹ̀ following month by January wọ́n kàn pa bàbá ọmọ mi ní on the first ni ṣé ṣé gbogbo àwọn bàbá ọmọ mi tó ń pa iṣẹ́ wọn mọ̀ tó pé mo sọ̀rọ̀ pé ẹnìkan ṣe terrorism ṣé terrorism yẹn àwọn èèyàn you know one thing people are even doing that terrorism they are still people know them that they are doing it they see deny on the broad daylight and people there among themselves they know you understand me Wasiu said go mo ní voice note yẹn mi ì delete ẹ̀ ó wà dánwó mi dọ̀la ó ní go and test lójú lórí social media tó ó ti mọ̀ pé tí má ti lọ bu yẹn torí pé wọ́n bẹ obìnrin yẹn láti wá set mi ni ó dẹ̀ fẹ́ Wàsíù Àyìndé wà náà àwọn tí ó fẹ́ jà fún àti àwọn tí mo tí mo blog ń gbà yẹn yá Professor Yemi Ọ̀sínbàjò yá ó wà nù wọn torí pé mo ṣe mistake kan terrorist torí pé mo fẹ́ kọ sórí àánú òjò mo kọ sí ìyẹn ló fi wá ń gbà yẹn tẹ bá wo fídíò kan tó jáde lọ of tó ń sọ pé two thousand and nineteen ẹ eh, I wanted to sue somebody nìkankìnìkan ẹ rí mo jáde mo gbé fídíò yẹn mo kọ́ tẹ̀ mo gbé sórí platform mo yẹ kàkàkàkàkà ṣé wọ́n sùn mí àbí wọ́n sùn mí each time tí mo wà ní court gbà yẹn wọ́n máa ṣó mi láàárọ̀ bí mo ṣe wà lórí zoom yẹn tí a wà ní court professor mi náà máa zoom bẹ́ẹ̀ everything people think I'm a fool but they cannot boast to come out and tell me ẹ mọ̀ pé I'm a great woman a vice president and some government fight against innocent child that have not been in politics. I'm a great woman. I'm not a loser. But the loser, any man or woman that want to lose, any politician that want to lose, fight me and do evil to me and my daughter. They will lose. Try it. Continue. If you want to lose, try it. You lose. If you lose physically, physically, you lose spiritually. Wàsíù, Wàsíù, ìyẹn lè máa kóra yín ẹ̀ máa ní Jẹ̀bú ìjẹ̀bú ni ọmọ bàbá ọmọ mi ìjẹ̀bú òde mọ́lẹ́kí lépìyà torí ẹ̀ mo fi mọ̀ pé ìjẹ̀bú àdì dà reside nígbà tí ogun tí ìjẹ̀bú le so ti yẹ yín bẹ́ẹ̀ ìjẹ̀bú àti gbogbo lẹ́kí wọ̀nyẹn actually they are the same okay because the father of the, my father-in-law tell me story he do tell me story yeah nígbà tá close we are close yeah he he's like a friend because I'm I'm I'm friends I'm friendly to all my in-laws before káwọn olórí burúkú tó wá tẹ́mi bá dẹ̀ wà friendly tí máa súnmọ́ àwọn èèyàn gan take me for granted they don't nobody know that I can do what I'm doing right now what is in me already and a lot of my story they don't know it I just believe that oh when you know my story you may not be able to cope with me you understand me Baba Baba told me one day how they generate from Ijebu-Ode to Lekki and they know their family house in ijebu today they are they call them Bowale okay Bọ̀wálé in Ìjẹ̀bú but Adébọ̀wálé that's full name You see, man. now they say they, they, they their their family then there was a time short iyọ̀ wọn àwọn ibì kan wà náà náà pé ibi láwọn ẹ mọ̀ pé òkun náà máa ti ń ṣe so they migrate from when they want to they would love to fish they would love to just do by yẹn water side omi ṣáà máa ń jámọ́ra wọn yẹn wọ́n máa ń jámọ́ra ti yé bẹ́ẹ̀ and some people just go to I mean because lọ bóyá wọ́n lọ fíṣí wọ́n lọ ṣe òwò lọ ṣe bẹ́ẹ̀ tẹdó náà dàgbà pé bẹyẹ a máa máa rí nǹkan ṣe bẹ́ẹ̀ wọ́n ṣàṣọ story fún mi I have a lot of story bí wọ́n ṣe lọ láti Ìjẹ̀bú lọ sí especially Ìjẹ̀bú Òde lọ sí Ẹ̀pẹ́ lọ sí Lẹ́kì lẹsẹ máa rí pé ní Ẹ̀pẹ́ yẹn máa rí Ìjẹ̀bú Ẹ̀pẹ́ ẹ máa rí Èkó Ẹ̀pẹ́ you understand me that some people came from water side from this side from Lagos and some came from Ìjẹ̀bú side you understand me huh. so ńgbà to tó ń to tó sọ pé òun náà tó ń kírun títí lọ sí lẹ́kí ìyẹn wàsíù yẹn náà i know ìjẹ̀bú wọ́n relate mọ́ lẹ́kí yẹn ṣó ti yín mẹ́yẹn but èmi ò lè support her because he's a wicked person to me and let me tell you something Baba wọn mi kò ṣe pé tó bá wà láyé mo fẹ́ fẹ́ nísìn because people don't understand people that don't understand me i cannot move with them two cannot move together i said they are in agreement. And some people, they believe that actually they want to help me. But the Lord sent me to them. And when you lost it, it can be dangerous for you. I'm not boasting. The energy and the strength God has deposited in me, ordinary person don't carry it. The people, when I tell you from Genesis to Revelation, the torture people have tortured me. It's not happening to ordinary people. It doesn't happen to ordinary people. If it happened to ordinary people, bàmí wọn ní rìnrìn àjò díbi tí mo dé kan tó parẹ́ sọ́nà ṣùgbọ́n mo dúpẹ́ fún ọlọ́run tó jẹ́ pòun fúnra rẹ̀ ló ń guide me front and back up, up and down tí ó jẹ́ kí wọ́n ta ọfà lóríṣiríṣi tó jẹ́ para ọlọ́run wọ́n jù sí tí ò jẹ́ kó kàn mí. I know but I cannot support him and I hate anybody that that show me hatred I don't tí ò wo mi ojú mi tí ò dẹ̀ wo tí bá tí máa yẹn ní gbogbo ìgbà yẹn náà dúró nígbà turning the time tí Ọ̀ṣínbàjò wà nínú bẹ̀yẹn e get to a time wọn ò lè gbójú síta mọ́ ìjà bẹ̀rẹ̀ ìjà di ìjà nulẹ̀ nínú àwọn àti Aso Rock àti Buhari tí wọ́n ń pọ́nlé lónìí yẹn ṣé wọn ò lè bá Buhari jà ni wọn dey fought nínú ilé yẹn wọ́n di pé wọ́n render àwọn fúnra wọn useless I speak for him we pray for him wọ́n bá má bọ̀ yeah. But see, it still fight me. Some people that fight me that I know that you are fighting me, I'll still be praying for you. Ẹ mọ̀ is Bíbélì Badra farm gbàdúrà fún Only to repay by doing so, ó ń kó iná sórí You love people who hate you. You know, I know a lot of people who hate me at time. I'll do good to you. I'll put that shako on your head. For you to feel it. If I don't want to do good to you again, then you are, your limit has finished. The Lord said no remedy about you so people think ẹ ṣe Lord dẹ ní àwọn tó bá ṣe nǹkan kan i purposely do that so that God when the judgment of God comes the rod then he will judge you completely because that gbogbo oore tí mo ti yẹ náà ló máa ma fi bí ẹ ṣó ṣe báyìí fún ẹ ṣó ṣe báyìí fún ẹ ṣó ṣe báyìí fún ẹ. activities wo ṣé Wàsíù àti gbogbo àwọn cohort ẹ àti gbogbo àwọn boys olóbukú tó wà ní city àwọn kan ló start here, ní kó tó di pé àwọn ìjọba wá bẹ̀rẹ̀ kó tó di pé mo débí náà kán na kán lo ìjọba kán máa ní kán máa tọ́ṣọ ọmọ mi wọn ò pìtì ọmọ mi mọ́ gbogbo ẹjọ́ tí mo ti wá ròyìn owó tí mo ní wọ́n jí owó ni mo ń kọ̀ǹpilẹ̀ tẹ́lẹ̀ wọ́n tún wá mú ẹ̀mí odidi ẹ̀mí wọ́n tún wá gbà mo wá sọ pé ọmọ yín ò ní dàgbà a máa ní ẹ ẹ ṣe pé fáwọn ọmọlọ́mọ wo jẹ́ ń sọ kankan fún ẹ karma is a bitch karma is what is a bitch we curse you we don't curse you we will roll when it is time still cause a lot of problem. I never come for him. But he just believe that ọmọ tó ń dè mọ́lẹ̀ yẹn tó bá ti ń fìyà jẹyàn ìwọ tó bá ti wá fẹ́ gbalẹ̀ ìwọ ló máa jẹyà yẹn. Ta ni ẹ tó fẹ́ máa fìyà jẹ àwọn èèyàn? O dẹ̀ bímọ sílẹ̀ ṣó àwọn obìnrin yẹn tí wọ́n máa lo love yẹn tó ma lo máa máa fi wọ́n ṣe display after some time wà try wọn dànù sígbó. Jẹ́ ń sọ fún ẹ ṣó love wọn ná tó bá bímọ o love àwọn ọmọ tó lo ma ń ṣèkà fún yàn ẹni bá ti fẹ́ràn ọmọ ẹ̀ kò kì í ṣèkà fún yàn. I don't do evil to people because I love my children. ẹ̀ṣẹ̀ bá pọ̀ nílé bàbá mi mi ò bá wọn dẹ́ṣẹ̀ nílé bàbá mi mọ́ mi ì dẹ́ṣẹ̀ nílé bàbá mi ó ní tó bá ti tó àkókò kan wọ́n máa fọ́ àjàgà náà kúrò wọ́n máa gba àjàgà náà kúrò oníkálukú máa bí ẹ àpò kíní ẹ ní mi ò bí ẹ ní ẹrù ẹlẹ́rù so kẹ́niwọ̀n ni má máa sọ pé ẹ̀ṣẹ́ lé bàbá ni wọ́n fi bẹ́ẹ̀ ẹ̀ṣẹ́ lé bàbá ìwọ́jọ́ lọ́run ni sọ fẹ́ẹ́ máa fẹ́ẹ́ ṣe lé bàbá bì mí wò ta ni ẹ́ even bíbélì yẹn gan a lè tún tu ṣà ká dálẹ̀ ká tún tu ṣà òun la ṣe ń tu ṣà lẹ́nu ìjọ mẹ́ta pé ọlọ́run kọ́ ló kọ bíbélì èèyàn ló kọ by inspiration of people and the same inspiration tó ń fáwọn èèyàn gbà náà ló ń fèmí lọ́wọ́lọ́wọ́ tèmi náà dẹ̀ ń kọ tèmi o lè kọ nǹkan kó date time kò sọ pé ó kì í mi buy it àdí àyẹ̀mọ́ it's not working for me So I change it because it's written by somebody. And I have the inspiration also that is good. Anywhere I go, he was doing good. I'm doing good. I don't revenge. The only thing I do, I pray. And I wait patiently for God to judge everybody. You are doing evil, they clapping for you. You now believe that you are loved by God. You killing people, you stole people's things, you collecting by fire by force àtòbìnrin àtọkùnrin and then you are you are a Goliath of this time why are you so many ẹ̀yin Goliath ṣe pọ̀ every century should be one Goliath at Nigeria alone we have more than millions of goliaths. there how many goliaths at the time they are writing about goliaths? how many goliaths they write in Nigeria how many goliaths? and they even said that time that, that Goliath used to be tall Goliath used to be tall like this and Goliath choose to come out with shares to buy jalè tán á yes kò ní hide all of you some will be short they will be Goliath some will be even middle class some will be dwarf they will be Goliath some will want to be Goliath Goliath how many Goliath you want to have at this century Goliath is too much it should be one Goliath every century so the whole world should fight the one Goliath not that this country will have thousands of Goliath This one will have millions of Goliath. The other one will have billions of Goliath. Adùn wọn want to fẹ́ káwọn èèyàn kó lọ. You are Goliath wọ́n wá sí ẹ̀dẹ́ Goliath. Wàá ṣe Goliath lórí obìnrin. Wàá jẹ́ bí Goliath nílùú. Wàá máa ṣe bí Goliath. Wàá máa tó Goliath. Jọ má Goliath mi mọ́ o. Má ṣe Goliath fún mi mọ́ o. Torí mo ti dòkúta orí ẹ̀ máa wọ̀ lọ straight away. Happy weekend. Gbà kó ohun ẹlẹgẹ́ ni wọ́n pe obìnrin bí obìnrin ṣe jẹ́ ohun ẹlẹgẹ́ náà ló jẹ́ ohun tó ní agbára wàá bá obìnrin pàdé kò ṣe pé o ra aṣọ fún mi o ra mọ́tò o kọ́ mọ́ aṣọ ló kéré jù nínú nǹkan téèyàn lè rà fún yàn o ra góòlù fún mi o ra bàtà fún mi o fún mi lówó mi ìdè admire pé mo fẹ́ fẹ́ o tún kẹnu ìfẹ́ sí mo ní mi ò fẹ́ o torí mo mọ̀ pé yúsà nìyí mo tún sọ fún yín pé mi ẹni tí ò ní ìyá kò ń dé mi ìbẹ̀bẹ̀ mi ò ní mo like náà wàá wá ṣe tọ̀yàn abẹ́ẹ̀bẹ́ wàá tún wá ṣèkà fún orí yín burú sà ta ló tiẹ̀ lo sàfún orí ẹ̀ burú wà sí o ò ní ṣan tó dáa jẹ ṣó ṣan tó dáa jẹ àjẹkù àwọn àjẹkù obìnrin tọmọdé àtàgbàlagbà kàn déédéé wípé òun fẹ́ ṣèkà fílẹ̀ akàn gbàyàwó ẹ̀ ni òun eléyìí òun dẹ̀ fẹ́ àwọn kàn dẹ̀ páyé ẹ̀ pa ni a máa send àwọn ọkùnrin kan straight o àwọn ọkùnrin kan nídìí ó ní kinní kan o a máa lò wọn láti máa set iṣẹ́ gbogbo àwọn tẹ́tí set wọn lọ bá ṣáyé wọn remain the same. àwọn tó wà nínú ilé mi lọ bèrè gbogbo àwọn in-laws yẹn gbogbo ilé tí mo ti tí mo àwọn tí mo ti bá pàdé láyé mi wọ́n jẹpo wọ́n jata mi kò sí èyí tí mo lè máa sọ pé mo jẹpo mo jata wọn tó bá ti róbìnrin bíi tèmi kò kan sára fún un bẹ́ẹ̀ ni ṣé wàá bẹ̀rẹ̀ jẹ́ jẹ́ nǹkan sọ láìpẹ́ mi ṣe ti rìn torí ẹ̀mí ṣe wà mí kọjú jọ lọ́run lọ́mọ he has a plan for me you marry is not a ticket to heaven ọjọ́ tó bá kú wọn ní bèrè pọkọ ẹ̀dá lọ́run mọ́jọ kọ́ sí báìbù wọn ní bèrè pé ìyàwó ẹ̀dá ó máa dúró ti ẹni a dẹ̀ ti mọ̀ pé bó ṣe máa jẹ́ nìyẹn torí pé oníkálukú náà bẹ́ẹ̀ tí ẹjọ́ kú papọ̀ wọ́n máa jọ sin lọ́tọ̀ọ̀tọ̀ nìyẹn tó má dẹ̀ ti sin ẹni mass production tó sin ẹni mass production ò rí yàn sin ẹni yẹn kò sẹ́ni tó claim òkú yẹn nìyí ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́jẹ̀ mọ́ ṣe máa sìn ọlọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ ló ti máa dúró níwájú ọlọ́run lọ́tọ̀ọ̀tọ̀ so ticket to heaven ò tí ì ní lọ́wọ́ God àti ìwà rere tó bá wù ní ticket to heaven ò bá yé jẹ́. mi ò fi gbéra mi ga o ẹlẹ́ṣẹ̀ ni mi ò sọ pé mo ti sọ́rí o tí ìbá jẹ́ Jésù àti ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run tó gbọ́ ọlọ́run tó gbà mí pátápátá àwa náà tá a bá jẹ́ kúrùkù nínú ayé lẹ́ni kò ṣe nǹkan kan ṣé ti eyín mẹ́bọ̀ tọ́lọ́run tó ṣe wá wọ́n mọ̀ ṣe wá lórílẹ̀‐èdè ọ̀tọ̀ ni ènìyàn mímọ́ ambassador for Christ a peculiar and a royal priesthood òun la wá. kò ń ṣagbára mi o orí ọ̀fẹ́ ni mo rí gbà àánú gidi àwátara àánú gbà rẹ̀ kò ń ṣe ẹ̀yin tẹ́ ń lo obìnrin tẹ́ ń lo ọkùnrin tẹ́ máa ń ṣe ritual àní àánú mo rí gbà ó rà àánú gbà wá sí i in tó fẹ́ kémi bow fún yín i will not bow for satan because i want crowd on my platform because if i bow for satan you ìṣòro máa kó padà and they have nothing to give you to that to trouble your life torture your life terrorize your life now Baba ọmọ mi tó I pẹ́ à separate kó to kú màá máa pè my late husband ọjọ́ tí mo mọ̀ kí n tó mọ̀ ni mo ti mọ̀ bàbá ẹ̀ i mean ni ti mọ̀ bàbá ẹ̀ ni mo ti mọ̀ ìyá ẹ̀ nígbà tó ti wá introduce bàbá ẹ̀ sí mi ni bàbá ẹ̀ tí lóun fẹ́ jẹ́ bí adviser mi la close téèyàn bá ti lè ṣe kíkí ẹyọ kan fún mi báyìí màá níta léètì padà fún pẹ̀lú love abundant love onímọ̀ṣe rí story sọ lórí wọn wọn ò lè rí story sọ lórí mi àbí kọ́ máa rojọ́ lẹ́yìn tó bá gbèmí àti wọn báyìí mí bá wọn ṣe kí ni tó bá gbèmí àti wọn síwájú báyìí kájọ bẹ̀rẹ̀ kí n béèrè question lọ́wọ́ ó ti yẹ mẹ́yìn I do good to them ìyá ẹ̀ mo ti tó bá ti fọwọ́ kan jà mí ọmọ àní má jẹ́ fọwọ́ kan jà ẹ́ o ọmọ àbẹ̀ lọ́mì ọmọ ọmọ mi ọmọ mi ló máa ń pè mọ́ ẹ ó fáìn ó ṣe kíní kan gbogbo ṣe rí Awúlájé lára ó ṣe kíní kan ẹ mọ̀ pé wọn àwọn tó bá ti ṣoògùn kọjá ara kádàrá yẹn tó bá rí ẹ tó ń dán tí gbogbo nǹkan ń dùn fún ẹgbà yẹn Ọlájé lára ọ̀tì náà ajé wà ó ti yé torí ẹni tó bá lò fẹ́ pa ògo mi wá kàn rí gbọ́ ara kan níwọ náà ni ara kan màmá ní ẹ̀ ni bẹ́ẹ̀ ni tó bá lóòní jẹun débi tí máa dé láyé ìwọ́gán òwà kàn rí pé kì í ṣèwọ nìkan àtàwọn ọmọ ẹ̀wọ̀n ní débi tán wọ́n ní délẹ̀ lérí wọn ó ti máa appreciate mi ó béèrè lọ́ mi mama ah princess jọ́ọ́ ṣe òmòyàn chevron àbò mòyàn ní mo ní mi mòyàn chevron bọ́ mo mòyàn mọ́bì mo mòyàn mọ́bì because nígbà yẹn bàbá ṣónáìkì wọ́n ń ṣiṣẹ́ nínú mọ́bì wọ́n ní ti bá ti lẹ́yìn tó fẹ́ wọṣẹ́ mọ́bì kì í sọ fáwọn mo sọ fún yín pé toast ni mo ní mi ń ṣe mi ń sùn pẹ̀lú àwọn bàbá tó bá ti níyàwó àbí tó bá ti ní ẹ ti understand mẹ́yìn tó máa níyàwó àbí kí wọ́n máa fẹ́ wọn because mi fẹ́ da léèyàn rú mo ní àdàbí lọ́wọ́ tí mo lè ṣe fún yàn bí àdàbí tí n bá ń wù ẹ́ pé o ní marriage àbò wà nílé kí wọ́n fẹ́ dálé ẹ̀rú marriage my ò kí ń wù mí ọlọ́ọ̀ ilé ìdìmọ̀ àrígbọ̀ ẹni tó bá ti marry kódà tó bá parọ́ fún mi tó bá lọ marry later tó bá sọ fún mi bó ti wá marry o mi ì ní hate ẹ mi ìdẹ̀ ni hate ìyàwó ẹ̀ mi ìdẹ̀ ní máa bẹ̀ jẹ́ gbogbo you are not for me cause mo mọ̀ pé ilẹ̀ àánú olúwa kò kí í ṣú tó bá belong to me nobody will be able to take it tó bá dẹ̀ gbé ìgèrè rà ni o máa gbé lẹ̀ ìgbà tó bá gbé lẹ̀ èmi náà ò ní fẹ́ gbé mọ́ that's it mo help ẹ màmá yẹn ó béèrè lọ́wọ́ mi mi ì mọ̀ rí àwọn tó ń rajà lọ́wọ́ mi kì í ṣe pé mo wọ́n kó wọ́n rajà ní èmi náà dẹ̀ ń patronize wọn tèmi náà bá bá wọn ra ẹran nígbà yẹn mo ní restaurant màá tún máa ṣe pẹpẹ sí mo máa ń ṣe so tí bá bá wọn rajà wọn náà máa bá mi ra wọn máa bá mi ra aṣọ ra bàtà lọ́ọ̀mì ra aṣọ bàtà èmi náà patronize àwọn náà patronize àwọn family lẹ́yìn ìgbà náà àbúrò tó tẹ̀lé wọn ìbejì wọn pàdé àjọjọ lọ sọ́dọ̀ gáínì àjọ ń lọ sọ́dọ̀ gáínì tó jọjọ ń treat wa ni because a lot of ladies tó ń wọ mọ́ ń gbà yẹn tó ní a lot of challenges bẹ́yà a lot of you know tó ní gbogbo fallopian to blockage all those things to go to dining a máa pọ̀ tó máa lọ bẹ̀ tó máa kóògùn fún wọn èyí lára àwọn tí mo ra oògùn fún jọ yẹn mi ò mọ̀ pé mo máa di pé òun ni máa bí ọmọ family rẹ̀ ni máa bí ọmọ fún yẹn and ẹni tó tẹ̀lé yín lọ mi mo da yín lọ mi yẹn mi ò mọ̀ rí ló sáré wá bá mi lẹ́gbẹ̀ẹ́ mọ́tò mi yẹn àǹtí àǹtí ẹ help me mo ní kí lẹ fẹ́ ó lóun fẹ́ oògùn ni wọ́n kọ oògùn fóun pé kóun lọ rà á pé òun dẹ̀ ti wà nínú marriage kìnìkan kìnìkan kìnìkan kìnìkan ìyá sọmọ ní ẹ má wọlé ẹ má sọ story ẹ má sọ story ẹ wọlé wo náà títà olọ́dọ̀ benjut lẹ́pẹ́ mo gbé mọ́tò mo lọ ra fún ọjọ́ tí mo ń ṣe èkó mọ́mọ́ mi yìí ló wá bá mi pé ṣèmi ni ìyàwó délé mo ní ẹ àyà mi tó yà pé kí ló tún ti dé báyìí ní lọ́jọ́ ìkómọ tí kí ló dé tí question wà báyìí ó níṣẹ́ mo rántí mi rántí òun mo ní mi rántí yín o mi rántí òun mo ní mi rántí yín sẹ́ẹ̀ ó ní bí mo ṣe ṣe ni kí n máa ṣe mo ní òkè mo ti gbọ́ kí ló ṣẹlẹ̀ ó ní ṣe mo rántí ẹ ní obìnrin tí mo gbé lọ sí benjud bó ṣe ṣàlàyé oore tèmi ṣe fún torí pé àwọn tí mo ń pàdé lójoojúmọ́ pọ̀ tí mo dẹ̀ máa ń ṣoore fún ó pọ̀ ní ìlówó gbogbo iṣẹ́ tí mo ń ṣe mo fi ń ṣàánú fún àmì ọ̀ni torí bẹ́ẹ̀ tí n bá ṣàánú fún ẹ pẹ̀lú nǹkan tèmi tó wá ló fẹ́ rì mí mọ́lẹ̀ ọlọ́run ojú ẹ ojú mi pa ìkorokoro lọ́lọ́run ṣe máa gbẹ̀mí ẹ̀ kò ń ṣe rọ́ ò bá kéré ò bá dàgbà because mi ò pa mi tó ní problem mi ò mọ̀ ẹ́ rí ọlọ́run lò mí fún ẹ kí wá ló fẹ́ máa wo kàn sọ pé ìṣúkàn wọnú ẹ wàá máa sọ pé àwọn tó bá ti logo tó ti lò fún yín láṣẹ dáadáa fún yín lẹ́fẹ́ pa èmi ò ń ṣe bẹ́ẹ̀ nínú philosophy mi kẹ̀dẹ̀rẹ́ ṣe tabú. ó ní ẹ mo ní ẹ mo ní mo rántí àǹtí tí wọ́n wá bá mi lẹ́gbẹ̀ẹ́ mọ́tò mo rántí mo ní mọ́tò bàbá ni mo gbé gbà bẹ́ẹ̀ ni ó mo gbé òun sínú mọ́tò mo dẹ̀ lọ́ra nǹkan fún mo dẹ̀ ní ó ní kan bàbá kan ló bóun àti ẹni sí ó bí bàbá ọmọ mi ọkọ mi òun ni wọ́n bí tẹ̀lé bàbá ọmọ mi òun ni wọ́n bí tẹ̀lé dé ìyá délé meanwhile mi tí ìpàdé gbogbo gbà yẹn èmi sì ń wá ọmọ ní ilé wèrè tí mo kọ́kọ́ fẹ́ tí wọ́n ní má fẹ́ tí mo ṣàfẹ́ fẹ́ by force torí ọmọ mi mo fẹ́ fẹ́ by force nítorí Ṣọlá làwọn gio ní head office yẹn ní olùkọ́gbọ́ dr olùkọ́yà yẹn àti gbogbo àwọn marine committee wọn wọ́n lọ sí ẹ̀pẹ́lẹ́ ẹ̀mejì tó torí mi ẹ̀kọ́ náà máa ń visit náà máa lọ ṣe investigate náà máa lọ inspect ilé tó máa lọ ẹni tó bá fẹ́ marry ẹ̀mejì náà lọ ń tó torí mi wọ́n gbé nizan mọ́tò tó fẹ́ dàbí bọ́sán fi ṣe bọ́sán fi ṣe kò ń ṣe nissan ṣáà ni nissan bus by tó jẹ́ bíi ten passenger yẹn la gbé lọ sẹ́pẹ̀ lẹ́ẹ̀mejèjì ni wọ́n sọ fún mi pé ṣé ilé sìsá ṣé ilé àwọn màmá yẹn sọ pé sìsá ṣé ilé tẹ́ fẹ́ má rì sí rè mo ní yẹn wọ́n ní this man is not your husband is not your standard mo ní is my standard ẹ má wọrí nǹkan tèmi rò gbà yẹn tòótọ́ mo mọ̀ tí n bá wo condition bọ̀bọ̀ prince yẹn òun ló jẹ́ permanent secretary ní èkó yẹn ọmọ ọ̀dọ̀ tí mo ránṣẹ́ òun ló jẹ́ ìyàwó ẹ̀ tó máa ń bá ìyàwó sanwó-olú sọ̀rọ̀ tọ́jọ́jọ́ òun àti ìyàwó sanwó-olú náà jọjọ́ máa ń ṣe meeting òun àti ìyàwó sanwó-olú bọ́n ṣe náà rírè bẹ́ẹ̀ ni ọmọ torí ẹlòmíì tó bá kàn dókè lónìí you watch some in tí bá dẹ̀ ti ṣe fún yàn rí máa sọ ọmọ ọ̀dọ̀ mi lára àwọn tí mo ránṣẹ́ ìyá Wàsíù yẹn ó yìí ó yìí in fact fóònù yẹn ni màá fi ń pè ìyá Wàsíù màá ṣe kìíní sìn ṣó ti yẹ yín ìjọ́ tí ìyá Wàsíù ọ̀fíìsẹ̀ tí mo sọ̀rọ̀ wọn ìyá Wàsíù pè mí ó wà lọ́ndà platform mi sìn kì í ṣe mi o but ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ló máa ń pè mí ó máa jù mí lọ ìyá Wàsíù should be around sixty something sìn Then I was looking for a baby for the fruit of the womb. I was looking for the fruit of the womb. Ìwọ kíní ìwọ ranjú mọ́ mi lóru. <laughs> Mo máa gbé ẹ̀kọ́ e nù yàrá ẹ̀. Mo ní a lot of mannequin orí inú kọ́bọ̀dù kọ́ báyìí mo tò wọ́n sí mẹ́yìn. <laughs> So, I was looking for the fruit of the womb because I was married to Prince then. I never knew pé kẹ́ mọ bí Ọlọ́run ṣe máa ń darí ayé èèyàn mi ò mọ̀ wípé ẹni àwọn tèmi ṣoore fún yẹn inú ilé wọn lèmi máa padà wá bí ọmọ tèmi ń wá ń gbà yẹn máa padà wá bí sí ọmọ tí mò ń wá ń gbà yẹn like tí mo ṣe lọ ń gba treatment kí n kò bí ọmọ kan kí n kò tiẹ̀ bímọ tí n bá bímọ fún praise náà ẹ máa dàrú tí n bá bímọ fún praise a máa dàrú torí ìjẹ̀bù ni pure pure ìjẹ̀bú ó ní àwọn kan tó yẹ pé with irú ilé tèmi ti wá ní àwọn state state mo ti wá tó bá fẹ́ ìjẹ̀bú yóò máa ṣe ó máa jẹ gan kó ba lè ní òmì ẹ̀ tí ò bá break láàárọ̀ ó lè break lálẹ́ yes so tí n bá bímọ fún wùmà ẹ̀ gan àì máa dàrú àì máa separate because traba yìí wà nínú wọn trabalisi ngbà tí wọ́n jẹ tí tí president Buhari àti Ọ̀ṣínbàjò tí wọ́n rúlù ngbà yẹn tribal tó wà nínú wọn tí wọ́n ṣò ngbà yẹn ìsìn ní Ìjẹ̀bú-land kì í ṣe rọ́ Ìjẹ̀bú they are tribalism wọ́n wà conscious of tribal and when you are people like us that a máa fẹ́ wà liberal tá a máa play like that it's going to be difficult for us to to cope with such people because some máa ń tó bá jẹ́ aráàlú wọn ní tí wọ́n lè gbà fún aráàlú wọn wọn ò ní gbà fún ìwọ kò sí bó ṣe lè pílíìsì ìjẹ̀bú wọn ìbá máa rí pé ò kí ń ṣara wọn ìjẹ̀bú wà tábà wọn go and study it very well for them. ó ní ìyá kan ló bóun àti ìyá ọkọ ẹ̀ bó ṣe pè é nìyẹn kò sọ pé ìyá délé ó ní ìyá kan bàbá kan ló bóun àti ìyá ọkọ ẹ̀ ó ti yé kò ṣoore fún mi rí o bọ̀tò oore tí wọ́n wá ṣe fún mi nínú ilé wọn àjọṣe fúnra wa náà ni pé ọlọ́run kó dá ọmọ mi sí fún mi oore yẹn ni mò ń jẹ lónìí mo dẹ̀ máa jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ kò dẹ̀ ní bọ́ lọ́wọ́ mi ọlọ́run dẹ̀ tún máa máa lò mí láti ṣe oore náà fún àwọn náà ó ní sarah yẹn náà ní oore ṣé ẹ rí oore èmi ń ra oògùn fún wọn níjọ́ yẹn nínú ilé wọn ó lóun wá ọmọ ọlọ́run wá fún èmi náà lọ́mọ nínú ilé wọn mò ń jẹ eré yẹn lónìí tí ì bá jẹ́ pé ọlọ́run fún mi lọ́mọdé èmi àti tálọ́ máa wà ń bí ìyá yẹn bá pọ̀ jù báyìí lọ fún mi bóyá ọ̀tá mi bá ti ronú àtẹ́yù kò sí mo ṣe gba ọlọ́run gbọ́ tó ìgbàgbọ́ mi lè ti ṣéèkì but ọmọ yẹn lè lélẹ̀ so do good to ọmọ especially the house of faith mo máa jẹ eré yẹn pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ ṣe gan ni ẹni tẹ̀sàmì yẹn ó ní ìyá kan bàbá kan ló bọ̀ wọn àti ọkọ ẹ̀ tó bá jẹ́ pé mo ṣe burúkú jẹ́ ẹni máa sọ pé ṣé ẹ rántí ọjọ́ tẹ bú mi oye máa sọ náà ni ẹ máa nígbà tí mo bú yín kọ́ ìṣòkò ní nǹkan tẹ́ ṣe fún mi kí tó bú yín àmàjọ rẹ́rìn náà ni pé àwọn ọdẹ ti di ìyàwó mi but kò sọ pé mo bú wọn kò sọ pé bọ́lá gba owó lọ́wọ́ owó kúrú kò wọn kò sọ pé eh, princess wọn tẹ̀ ń pè bọ́lá princess kò sọ pé princess o ó já òun lólè o àbóṣe burúkú kan fóun ó sọ wípé mo ra oògùn fóun mo ṣoore fún un rí èmi ń sọ ń sìn mò ń sọ authoritatively ń sìn màá níwàásù ṣèkà fún mi ó gba ilẹ̀ mi ó gbowó mi ó bá mi sùn kò sanwó mi ìdẹ̀ ni mo ń ṣaṣẹ́wó mi ìdẹ̀ ni mo fẹ́ fẹ́ ó tàn mí ó ṣoríṣi fún mi bẹ́ẹ̀ ni wọ́n bá sọ nípa màláìka wọ́n sọ nípa ilé kí ni wọ́n sọ ń pa ìwọ èmi lẹ́tọ́ máa ń sẹ́pẹ́ eight tó bá ti rí ọlọ́run máa gbé gbòòsà máa yan ọlọ́run lógo lórí ọ̀rọ̀ mi ìyá tó bí mi gan should be able to kó yẹ kó máa dúpẹ́ ni bẹ́ẹ̀ ni mo dé Canada ń bì báyìí sí ó rí i pé tó bá yẹ pé mo ti jalè mo lè máa rẹ́nu sọ̀rọ̀ báyìí wọ́n á gbé ojú wọlé tó bá yẹ pé mo ń ṣòṣì bí ẹran níwò ẹ rí i pé màmá àti màá ti gbéjú wọlé ti pẹ́ abẹ́mọ̀ ni ṣe rí i pé wọ́n ṣe sọ pé wọ́n fẹ́ ṣe petition mi tó tó ṣe ṣètòrí ti màmá pé who is this lady ẹ rí i pé báyìí pé mò ń ṣe nǹkan burúkú ẹ rí i pé ìgbé yẹn mo máa tẹ̀ tún yèbí ebi ni wọ́n yìí fi pa mí bí ẹ̀yin náà lẹ́wọ́ wọ́n yín dẹ̀ ní ajala ajala tó bílẹ̀ ti mọ̀ pé àfẹ́ kó sọ̀ sí ìdì ni àfẹ́ fagbára wọn pé àwa ni vice àfẹ́ fagbára wọn báwa la ṣèjọba ìjọba ọ̀run ju ìjọba ayé lọ o ẹ má gbàgbé ìjọba ayé kẹrántí pé ẹ máa lọ jábọ̀ fún ìjọba ọ̀run tó bá ti yá o ìjọba àárín lèrè onígbàgbọ́ ìyẹn tó bá jó nígbàgbọ́ ọ̀rọ̀ mi ó jẹ́ ká ṣe àwọn èèyàn tú síta ojú tì wọ́n wọ́n wá fi ìkọra mọ́ mi lórí Facebook yìí hàn ní dé rọ́wọ́ mú ẹ́ lórí Facebook lórí Facebook bọ̀ mú rọ́wọ́ mú náà ọlọ́run ṣeun ó ti yé bẹ́ẹ̀ yẹn kí ni wọ́n sọ ń pa ìwọ tó bá jẹ́ pé mò ń jalè àbí mo wọ́n ti rí mi níbi níbi kan àbí tó yẹ pé ìgbà tí mo sọ pé tẹ́mi ò mọ̀ pé àwọn èèyàn ń ṣọ́ mi kiri tí mo kọ̀ rí pé mo wá bí o mi ò mọ̀ pé people yìí so àwọn èèyàn máa ń ṣọ́yàn ọlọ́pàá máa ṣọ́ ẹ ìjọba ìlú á máa ṣọ́ ẹ <laughs> àjàjẹ́ olórí ìlú wa sí wọ́n ń ṣọ́ gbẹgẹdẹ gbogbo ibi tí mo bá ti ní mo dé rí náà máa lọ máa ń ṣe lèmi tiẹ̀ rúndùn gbà ah, wọ́n láìkí mi ò àṣẹ wọ́n ṣọ́ mi ni nígbà tí wọ́n ti ń ṣọ́ mi tẹ́mi ò mọ̀ tó bá jẹ́ pé mo ń ṣe nǹkan mo ti tọwọ́ mi bọ̀bọ̀ kó tó rí pé mo rẹ́ mo rí pé ẹ̀yin ò rí mi àbí pé mo mo lọ ṣe nǹkan tí ò dáa ṣé wọn ti nígbè jáde fún mi torí bẹ́ẹ̀ gbẹ̀yìn ò bá wù ẹ́ tó rí pé yóò rí ọlọ́run wù ẹ́ ìbẹ̀rù ọlọ́run nípìnlẹ̀ ṣe ọgbọ́n ọlọ́run là ń wò òun là ń wò tá a fi ṣe ṣó ti eyín kò sẹ́ni tí ò ní tendency of committing one crime or the other òun lẹ́sìn máa gbọ́ pé àwọn pásọ̀ gbóbìnrin sùn pásọ̀ ṣe báyìí báyìí àfáà ṣe báyìí báyìí because their woman be everybody full of flesh and blood òun náà lè máa ṣe gbọ́ pé ìlú mi tó dára lè máa gbọ́ pé prime minister àwọn náà wọ́n ló ṣòwò ná ó nànà kùnà ó nànà àpà ó lọ sọ́ọ́ nílé tí ò yẹ kó lọ because it's a woman being lẹ́ẹ̀ma gbé pé òkè nígbà tí mo dé bí mo rò pé mo ní ah this place is like heaven ah, mo ṣiṣẹ́ lọ́fíìsì wọ́n bẹ̀rẹ̀ sí ń gé owó mi sẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣèṣekúṣe èyí tó ń ṣe fún mi yẹn kì í dẹ̀ ṣe mi nìkan náà ṣe fún wọn tún ṣe for that to tell me that are all woman being everybody have a tendency of doing one crime or the other but. Uh, if you have a grace God has built you to the level that you have a grace to forgo something and to live láti wà láyé kó ti dòkú sí ẹ̀ṣẹ̀ kó wà láyé fún òdodo is a grace kí là ń sọ ń pa rẹ wọ́n ní wọ́n rí ìtàn mo wà nísìn lórí social media wọ́n fún mi lówó mi ò rówó lé san dédé mo tẹ̀ sí sọ̀rọ̀ olúwa lọ gbàdúrà fún ọmọ rẹ ọlọ́run ṣàánú fún màá tún máa sọ pé kọ́lọ̀ ń ṣàánú fún ọ yóò yẹ kí n sọ pé anybody nàìjíríà ṣùgbọ́n torí pé ọlọ́run dá mi bẹ́ẹ̀ á fún mi wọn ò tí fún mi lówó wọ́n fẹ́ kẹ́mi ṣiṣẹ́ kí n má gbowó wọ́n ẹ̀ slave mi wọ́n dẹ̀ ni wọ́n ń ṣe say no to slavery wọ́n ẹ̀ slave mi wọ́n á máa ṣiṣẹ́ wọ́n á máa ní wá lórí facebook yìí àní gbé gbádùn ọmọ mi yẹn wọ́n á búlé ẹ̀ títí títí títí tí nígbà tí wọ́n wá tó ṣe orí youtube ó tẹ̀lé ẹnìkan tó máa ń bá mi búlé ẹ̀ dáadáa ń sìn ọmọ mi mo tún fẹ́ kọ́ mo fẹ́ delete ẹni yẹn ọmọ mi ní leave it na leave her ó ní leave her or leave him ó ní we don't know the person bóyá ọkùnrin àbóbìnrin ó ní but leave the person ọmọ mi fúnra rẹ̀ ní god bless you mo gbórí ẹsẹ̀ rẹ̀ ní god bless you wàá ṣeré ní àmì mo fọwọ́ kàn báyìí mo ní wàá ṣeré rẹ̀ ọmọ tó jáde láti inú mi ọmọ tọ́lọ́run fẹrẹ mi lẹ́kún olúwa ṣe yìí fún mi ayọ̀ mi dé fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni àánú olúwa pọ̀ lórí mi bẹ́ẹ̀ ni <laughs> olúwa gbóhùn mi àdúrà gbé mi àdúrà mi gbà oríṣiríṣi bàbá ẹ̀ sì ń sa orúkọ tí ọlọ́run bá tí mo fún Sarah adébùkọ́lá orúkọ tí bàbá ẹ̀ fún bàbá bàbá ẹ̀ fún nìyẹn bàbá bàbá ẹ̀ yẹn ṣé tí mi bá láì bàbá bàbá àti mi bá láì fara wọn ò lè fọmọ mi lórúkọ kí n lẹ mọ lórí grandma wọn màmá tó bí ìyá tó bí bà tó bí grandpa tó bí Lawrence Adébọ̀wálé ẹ má bínú pé mo pè é lórúkọ òun ló ń jẹ́ síra màmá yẹn dẹ̀ kú nígbà tí mo lóyún nígbà tó ń bí mo bí ọmọ mi báyìí ojú bẹ̀rẹ̀ wọ́n ṣe fọmọ mi lórúkọ yẹn nìyẹn Bùkọ́lá Adébùkọ́lá bàbá ló fún ṣé ti orúkọ tẹ̀mí fún gan mo gbé sẹ́gbẹ̀ẹ́ torí ẹ̀ máa ń forúkọ mi pé máì mo lẹ̀ yẹn mọ lórí orúkọ ní bàbá ẹ̀ fún olúwa ṣe yìí fún mi èmi fún ọmọ olúwa fún mi ayọ̀mí orúkọ ẹ̀ pọ̀ gan bí mo ṣe fún lólúwa ayọ̀mídé àbúrò ìyá kan àbúrò ẹ̀mí landlord mi tó fún ní ayọ̀mídé ẹnìkan tó tó fẹ́ introduce obìnrin kan tó fẹ́ fẹ́ fún délé tẹ́lẹ̀ tó tó lé obìnrin ọ̀fẹ́ ó lé ọlọ́mùlára lórúkọ ọmọ gẹ́yìn jẹ́ obìnrin yẹn tó jẹ́ pé ó fẹ́ kí délé fẹ́ ọmọlára ń gbà yẹn tí ọmọlára wà lọ fẹ́ délé ó fún ọmọ mi ní ọmọlára orúkọ girlfriend délé ìyàwó ọbájìmí tó wà ní àgọ́ wòye ń bẹ̀yẹn ó fún ọmọ mi ní ọmọládé mi ọmọládé ó lọ́mọládé ó lọ́mọládé obìnrin ó ní kì í ṣọkọ ó lọ́mọládé ó lẹ̀ ti ládé Nobody, everybody coming to my house, they're giving my daughter's name. Do you think it's ordinary? It's because of my history. Because people know that I got trouble. I got through a lot of pain when I was looking for the fruit of the womb. They know me as a, they call me barren woman. I'm no longer a barren woman. Ọmọ yẹn ni màá bí tán ẹnìkan máa lòun dìde ogun sí. Bó lórí orílẹ̀-èdè bá dìde ogun sọ́mọ mi. Gbọ́ kó ya tètè jáwọ́ ni ọ̀run á dìde ogun sí ẹ pé mo ti gbàdúrà kí n tóbi mi ò nídìí ogun sọmọ ọlọ́mọ tí n bá rí èèyàn inú ẹ̀ máa ṣe mí ni mo ṣàánú èèyàn débi inú ilé mi wọ́n pè mí lọ́dẹ̀ pé many times tí n bá ti dìde báyìí màá rántí ara ilé mi wọ́n ní kò yẹ kí n máa fún ọ lóúnjẹ mọ́ bọ́lọ́run ṣe dá mi nì ìyẹn ló jẹ́ kí ọlọ́run máa dúró tì mí ó ní do good to all men especially the house of faith bọ́lọ́run ṣe dá mi nì àwọn èèyàn rò pé mo yọ̀dẹ̀ kì í ṣe pé mo yọ̀dẹ̀ I'm just like the way God has God is in me He's just manifesting, just he's the one that is directing me. So, Miss Awasiwe, ẹ pákó ẹ. Ẹni tó bá ṣe dáadáa ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa fẹ́ eliminate ẹni. Èyí tó bá ti ṣe burúkú wọ́n máa fẹ́ pàtẹ́wọ́ fún. Èmi ò pàtẹ́wọ́ fún yín o. O ti gbọ́, mo ti ṣe rí. o máa repent o dẹ̀ kó o repent nìyẹn. So, ẹjọ́ ẹ pákó ẹ. Ẹ máa gbé ìyàwó pẹ̀ṣẹ̀ ẹ̀ ní tíkẹ́ẹ̀tì No ko si brain kankan lórí yín. Bí ṣe padà sórí ọ̀rọ̀ mi sìn ẹ try kẹ lọ yára yín brain ẹ wà creative ẹ ní creativity obìnrin kan ní àánú mo gbà máa ní kí àwọn yín kan máa gbẹ́lẹ́dì sí lójú wọ́n á gbé makeup sí abo gbogbo ara tán ẹ̀yin á máa sọ fáwọn èèyàn pé kán sọ fún èèyàn pé kán máa lo cream mọ́ o ìyàwó yín dẹ̀ sì ń lo yẹn pọ̀pọ̀ tó ń lo yẹn ẹ̀fẹ́ torí pé ẹ fẹ́ kẹ́lòmíì má dọ̀ tó ìyàwó yín mọ́ nítorí pé ẹ ń ṣe competition ni you are too cunning you are too demonic wọ́n ní Auto Bola sí mo rí màláìka ẹ wo gbogbo oore tí mo ní mo ṣe fún màláìka látòkè dé sàlẹ̀ òun dẹ̀ ṣe burúkú fún mi ìwé ẹ̀yin tẹ̀dẹ̀ ń ṣe burúkú yẹn ló yẹ kó ń sọ̀kò pa wọ́n ń pàtẹ́wọ́ fún ẹ̀yin wọ́n fẹ́ máa kórìíra ẹ̀mí àwọn tó ń support yín náà ya wèrè ni iye ẹjọ́ wọn orí wọn yí nítorí tó bá wà nítorí àṣẹ́ńsì they won't do that a lot of people on blogger on Facebook also they are supporting evil and they are exerting me they are àwọn náà seek up sí ẹ̀mí wọ́n gbádùn tára wọn bá yá wọn ó pé nǹkan tá à ń sọ tòótọ́ ni bọ́tẹ́ tó bá ti sí kílẹ̀ fẹ́ kí òsínwín èèyàn máa jí òsínwín plus òsínwín they are sort of madness now wèrè pẹ̀lú wèrè wọ́n ti já wọ́n ti jájà wọ́n ti di dagoru of the highest order so kí ló kan kí ló kún wọ́n mọ̀ nǹkan kan. mi ò sọ pé ó ní àdàdà òní mi o òun náà lè ṣe rí mi pé ọjọ́ tí n bá ti sọ bí mo ṣe sọ nísìnyí fún wàsíù wọ́n lè sọ pé ọmọ ọlọ́run tó yẹ kó máa sọ̀rọ̀ wá sí ìṣòyẹ kó kò ti gbẹ kó gbẹnu kúrò mẹ́ tí wàá sí ò bá ti báàkù ẹ̀ kó gbẹnu kúrò ọ̀rọ̀ mi kó yẹ máa tọ́jú ọ̀mí lọ́ndà net mo mọ nǹkan tó máa ń ṣe mo mọ nǹkan tí gbogbo ọmọ máa ṣe máa tọ́jú èmi náà máa jáde fún ẹ eléyìí náà ń sìn lójú àwọn ọmọ ọlọ́run ó lè má jẹ́ nǹkan kan tó dáa but later tèmi resist the devil nígbà mi ó ní ìwé flee kàn kó mọ́ orí sàtánì wọn ni yóò sì gbé orí wọlé resist the devil pariwo mọ́ ìgbà kan náà wà tí mo sọ pé òkè ó sọ mí lọ́rùn lẹ̀ kí ni mo ní kó ṣe kí ni mo ṣe fún tó fi ń dì mí mú káàkiri ó parọ́ ọmọ mi dé kó máa ní wọ́n bí ìbejì fóun Jones kó lè máa fìyà jẹ mí lórí burúkú ni máa ń nà án. àwọn èèyàn tiẹ̀ lè ṣe bí àwọn èèyàn kan ló kọ́ ló wà lé ọkọ tó máa lọ gbọ́ ọmọ àlè wá fún ọkọ tí àbá tó wá bímọ fún ẹ tó bá lòun ò tiẹ̀ tún gbélé fún ẹ kí wàá ní ìṣòro tiẹ̀ àmọ̀rọ́fà mi ò bí ọmọ kankan fún ẹ Ni obi bímọ fún ẹ mi ò bí ọmọ tẹ́ máa bíbejì máa lọ gbé fún ẹ ta lẹni náà mi ò kódà mi lè bíbejì kí n kó fún pírẹsidẹ́ǹtì ọlọ́run lè máa rìn ara mi emi mo lọ́mọ mi tọ́kílẹ̀sọ̀ o koko ma dede pa irọ́ kò wò mí kòròkòrò kò pa irọ́ tó irọ́ tó dàbí olúmọ̀rọ̀ kò fẹ́ fọmọ orí ìyá láyà yín because ẹ fẹ́ káyé ìyá yín fọ́ dànù sí gbòòrò gbogbo ń tẹ mi ni kó jẹ́ tẹ̀yìn àtọmọ yín o ẹ ti gbà bẹ́ẹ̀ dáhùn tó bá kó àwọn èèyàn jáde wọ́n máa ní if you are trying to please people ẹ fẹ́ gbogbo ayé di ìka ni tọ́nà má dẹ̀ sọ gbogbo ayé ní ìka yín gan nígbà tẹ́ ẹ dìde tẹ́ ẹ jẹ́yàn ẹ máa gbọ́ àwọn àwọn ìka òfìnísì tí wàá sí bàmásá máa wọ́n sọ mí níjọ́ kan ẹ ìwọ tó bá tún fẹ́ sọ pé fẹ́ please gbogbo èèyàn ẹ ó máa tẹ́ ni ẹ ó máa di ọ̀tá gbogbo èèyàn náà ni ó dájú kokoko bí wàá sí ṣe wáyé bọ̀ tí àwọn èèyàn bá dájú wàá sí ò ní ìgbà tóun fẹ́ grow ṣó o máa jẹyàn láyé ìgbà tó lòun ń ra kàràkàràkà tó tààrà kàràkàràkàràkà tó lọ ń kan wa ilé barista tó kanlẹ̀kùn barista pó pó pó ta lọ́mọ aṣálẹ̀ tó lòun mà ní òun òrìlé gbé wa ẹjọ́ sílẹ̀kùn fóun tó wá lẹ́yìn tán bá sílẹ̀kùn fóun ṣóun máa lè di ẹni tó ń kọrin lónìí àbí tán gbé níjọ́ ìrìn tán lọ fòun gún ọṣẹ tóun ṣe ń support àwọn èèyàn láti máa ṣe burúkú tán lọ fòun gún ọṣẹ torí Ìbàdàn ni barista tó bá kọ́ lágbèwọlé níjọ́ ìrìn náà tán bá fi gún ọṣẹ kò sí nǹkan kan ta ló fẹ́ bí Barrister kò dẹ̀ tí ì sí fóònù ńgbà yẹn wọn wọn bá yí ẹ̀jẹ̀ wọn ṣe burúkú fún òun wá ń ṣe ìkà nígboro wà ṣe ìkà àwọn tó ń fi tó ń fi àánú tó jẹ́ pé àánú ni wọ́n fi ṣe wọ́n tó ń fi débi tó ń dé àánú náà fi tì wọ́n dókè àwọn afẹ́ máa tẹ èèyàn mọ́lẹ̀ wọ́n afẹ́ máa fẹ́ tẹ̀ mọ́lẹ̀ eléyìí ti dé ó yá gbé mi ó yá ilẹ̀ gbé ó yá ẹ̀tẹ̀ pa ó yá ẹ̀bá yí ẹ̀jẹ̀ sóbìnrin lélẹ́yìí ó lóun fẹ́ gbérí ẹ̀bá ti ẹ̀jẹ̀ ó lóun fẹ́ ta mọ́tò irọ́ o ògbúdọ̀ máa ta arú tó bá ti yá they will be the one to be telling you what to sell ìgbà tó pàdé wọn tó ń yí dáadáa ètò ń ta ticket okay o bóyá kò á lò wá ṣèyí routine yẹn ni because ó bẹ̀rẹ̀ pé iṣẹ́ tó ń ṣe yẹn ó máa jẹ́ kó mọ̀yàn wàá ga ìwọ náà ga nu ayé ìwọ náà máa fẹ́ jẹ́ ìyàwó yẹn máa fẹ́ mọ̀ ìwà fẹ́ inflẹ̀ obìnrin wá iṣẹ́ yẹn ó ti o ó gbúdọ̀ bàjẹ́ ni obìnrin ọkùnrin ló gbúdọ̀ ṣe àti pé gbọ́dọ̀ ọkùnrin náà ló mọ̀ afẹ́bayẹ́ ẹ̀jẹ̀ irú èèyàn bẹ́yẹn lẹ́yìn yin pàtẹ́wọ́ fún láwùjọ orin bá àǹkẹ̀lẹ̀ orí yín ti orí yín ti bàjẹ́ orí yín ti wó ẹ ti ṣí èrè ẹ ti ṣí èrè èèyàn kan ló jáde wá ló wá láti jẹ̀bú olóyún gbà tó ó lòun pa ìyá ọkọ òun ó sọ gbangbangbangba ó lòun pa ìyá ọkọ òun wọ́n ní ayúdì wọn ó ní because I used to dream to see my mother-in-law he used to turn to cat to come and smack me in my dream and the moment that day he died and that's when I conceived and when I consume, that's the shy. wọn ò rí nǹkan kan ṣe ti torí pé ojú ọmọ ìjẹ̀bú orí yìí ti dàrú ayé yín ò ní da Auto Bola tó bá ṣe dáadáa tí mo ń try best mi mi kò confidence fún mi I will just do it and still yet you be breaking wall against me ẹ ní ṣan tó da jẹ ẹ̀yin ọ̀tá mi ẹ ní ṣan tó da jẹ bí ọ̀rọ̀ òbí ṣeré ọ̀tá mi ò ní ṣan tó da ẹ ní ṣan tó da jẹ bẹ́ẹ̀ ṣe ń fẹ́ àlòkù obìnrin wọ̀nyẹn náà tẹ máa bẹ̀rẹ̀ sí fi mékọ̀pù àti aṣọ ṣáínà àtàwọn ìró àti bùbá àwọn aṣọ wèrè aṣọ gígan àtàwọn aṣọ òsínwé àti kírìmù ẹ má máa fi dẹ̀gẹ̀gẹ̀rẹ́sẹ̀ fún wa láti pè ní ọ̀ríjínà bẹ́ẹ̀ sì má máa ṣe náà nìyẹn ẹni ṣàǹtòdàjẹ́ ẹni rí quality láyé quantity àti fake lẹ́ má máa present fáwọn èèyàn tó má máa pè ní ọ̀ríjínà ẹni torí pé ẹ̀yin kọ̀ọ̀kan ẹbu nìyí ẹbu ẹbu téèyàn bá ti ṣèkàtì tó máa ń ṣera ẹni ẹ ń ṣera yín kíka ènìyàn. ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà níbí tẹ́ bá wà níbí mo fẹ́ fún yín ní àdúrà kan ọmọ kan kọrin ó ń pèrè láṣàkẹ́ ó ní wọ́n ti gé àṣàkẹ́ létí lọ wọ́n má ti gé àṣàkẹ́ létí lọ wọn ò ní gé wa létí lọ ṣùgbọ́n àdúrà tí mo fẹ́ gbà ní ní tí ọmọ yẹn ń ṣàì láti sọ ní èdè tinú ayé ni wípé torí táwọn aráyé tó máa ń sọ èdè wọn máa fi system ṣépè fáwọn èèyàn àti fún ara wọn wọn nímọ̀ òun náà ní pé gbogbo ohun tẹ́ bá ń sọ mi ò gbọ́ ẹ̀yin ọ̀tá mi ní tọ́mọ yẹn sọ nìyẹn àṣàkẹ́ ẹ wàá gbàdúrà kan báyìí olúwa mi ò fẹ́ gbóhùn ọ̀tá mi mọ́ ọ̀tá mi bá máa búra múra mu ọ̀tá mi bá máa wọ ṣáínà kó máa wọ dàńṣíkì kó máa wọ agbádá ọ̀tá mi bá máa sọ kó máa fọhùn bíi kinní kan kó máa po onírúurú èdè kó máa kó èrò sẹ́mi ìfẹ́ gbóhùn mọ́mọ́ ìyẹn mi pé òun ò ní jẹ́ nǹkan kan létí mi ohun ọlọ́run àtòhun ọ̀rẹ́ mi ni mo fẹ́ máa gbọ́ àwọn ọ̀rẹ́ mi ẹni tó bá jẹ́ ọ̀tá mi ohun yín mi ò fẹ́ gbọ́ mọ́ ìyẹn mi pé òun tẹ́ bá sọ kò ní nítumọ̀ sí mi ẹ̀ rí pé gbogbo tẹ́ ń sọ kò ní nítumọ̀ sí mi ni irú ìyá Wàsíù yẹn kò ń ṣe ọ̀rẹ́ mi tí mo ṣe sọ pé ọ̀rẹ́ ni mo ó máa ń ta kinní gbà yẹn ó jù mí lọ but gbogbo story tí mo sọ ìgbà tó kí mi yàn ṣó sọ pé òun ò gbọ́ mọ̀ wọ́n ní kó wá wà ní wọ́n fẹ́ gbé sórí Facebook má sọ̀rọ̀ àjálẹ̀ mo mọ̀ torí gbogbo ọ̀nà bí tí mo sọ yẹn ọ̀nà tọ́kì yẹn àjọsọ̀rọ̀ níjọ́ yẹn ó ní gbogbo ẹ̀ ní àwọn sójà ti wá rà wọn ò fẹ́ kí n sọ ń pa ẹ̀ ni is mounting Ìjẹ̀bú people Ìjẹ̀bú should not mount me I'm not from Ìjẹ̀bú okay I'm not from Ìjẹ̀bú Ìjẹ̀bú have hunt me Ìjẹ̀bú have dealt with me Ìjẹ̀bú stole from me prince no. ìyá ẹ̀ ń gbà yẹn for ń fọ̀rùn kẹ́ tó bá ṣe ń fọ̀rùn kẹ́ ó máa wá sọ́dọ̀ ìyá mi báyìí ni àwọn ìlọ̀ tó bá fẹ́ ọmọbìnrin yẹn wọ́n máa gbóúnjẹ wá báyìí ìyá ìyá prince ó máa di báàgì wá báyìí náà láìní tìjú màmá yẹn ìjòkòròdú ló ti wá bọ̀tọ̀ ó tàn mọ́ ìjòkòròdú ṣálẹ̀ gọ́ṣà ni wọ́n so Mama, yẹn tó bá ti ń bọ̀ báyìí àwọn fámìlì àyàn gbòrè ni wọ́n erelu àti àwọn bóyá wọ́n ní half brother sister wọ́n ṣàtàn erelu tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti kú yẹn tó yẹ gbàtà ṣe wedding erelu gbé gift kan wá báyìí flat bá ṣòro dàbí ohun oríṣiríṣi aláburúkú anyway ṣáàjà ká máa sọ̀rọ̀ wa lọ tó bá ń bọ̀ ní under the bridge tó tó ní ọbalẹ́ndé ó máa wá kí mọ́mì mi ọsàn five naira kò ní rà wá tó bá ti dé báyìí ó máa gbé ó máa ti gbé báàgì dání ó máa bu èlùbọ́ lọlé gàrí torí a máa gàrí máa pọ̀ supplement máa pọ̀ àpò a lè ní àpò gàrí bíi twenty a lè lápò èlùbọ́ bíi thirty tó ti yé mẹ́yìn so ó máa bu gàrí lọlé bu èlùbọ́ lọlé gbé iṣu lọlé bu ata lọlé gbogbo tó máa fi sóúnjẹ pátá ló máa bù níbi bẹ́ẹ̀ kì í ṣe fún ọjọ́ kan wọ́n máa gbé bíi pé wọ́n wá síbẹ̀ wá gbóúnjẹ ni ṣèbí ń lọ àyín tó fẹ́ ọmọ èèyàn ló máa gbóúnjẹ ìjẹ̀bú ṣíṣì ṣíṣì wọ́n ní àwọn tó bá gbọ́ngbọ́n wọ́n ní àwọn wọ́n ní àrùn ológbò èdè wọn wọ́n ní àrùn ológbò gan débẹ̀ tó máa ń jí ẹran lẹ́ran jẹ òun rẹ̀ kò rẹ́ran jẹ ológbò lólógbò bàbá ìsìn ń ṣèdè òun ló jẹ́ kí lẹ́gbẹ̀ẹ́ sọ pé wọ́n ní àrùn wọ́n kọ síbẹ̀ gan nínú báìbù Jebusite Jẹ̀bú màálù gan ṣèdè wọn Jẹ̀bú Ìjẹ̀bú màmá yẹn máa máa kó yín sọ̀dọ̀ kó gbé kó ra nǹkan wá sọ́dọ̀ yín lọ ẹ̀ ṣó fẹ́ bí ọmọ ṣó fẹ́ ṣé wọ́n máa bímọ bímọ wọn wọ́n máa bímọ wọn wọn lè bímọ fún wọn ó ti yé a lè bímọ fún wọn wọ́n fagídí gba nǹkan kò ra mọ́mì mi wà láyé kò ní ra ọ̀sán ó máa dé bus stop kó tó dọ̀dọ̀ mọ́mì mi kó tiẹ̀ rẹ́ pé ọ̀sán lélẹ́ẹ̀ márùn-ún ẹgbàá ó máa wà ní awakíun ọwọ́ òfu ló máa gbọ́ akẹ́rù lọ a ti jẹun yẹ̀yà prince nígbà tí mo dẹ̀ mọ prince báyìí pé kọ́kọ́ máa wọ italian ṣù láyé èmi múra fún kò mọ tó ń jẹ́ italia italia báwo bó ṣe gbá bọ́ọ̀lù tó fún nàìjíríà mi mọ bí tó lóun gbá bọ́ọ̀lù fún ọ ògùn italian máa lọ ra masterat máa ra kinní fún mi táwọn parent bá rẹ̀sẹ̀ báyìí wá rí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ ahun yìí ni they know how to collect people's things àtúmọ̀ wàsíù náà máa ṣe bíi kangaroo kiri máa ṣe bíi kangaroo wàá gba nǹkan nìkan obìnrin yẹn máa ké òní tìjú wa máa ti sọ ká máa máa yẹ ẹ̀jẹ̀ ẹni lórí facebook yìí yà ni wọ́n pè mí láìjọ. àwọn tí nímọ̀ pé ẹ̀ ń produce àwọn you produce haters you produce killers you produce terrorists, you produce armed robber. you produce uh, fraudsters, you produce haters, you produce bad bad things. way group. Alájàlẹ̀. Mi ìfẹ́ lè ṣe lọ láàárọ̀. Ẹ sọ fún Ọlọ́run. Olúwa mi ìfẹ́ gbóhùn ọ̀tá mi mọ́. Ohùn Ọlọ́run ni mo fẹ́ máa gbọ́ àtòhùn àwọn olólùfẹ́ mi, àwọn tó fẹ́ mi fẹ́ rí. Ohùn wọn bí wọn ò tiẹ̀ sọ jáde, màá máa gbọ́ ohun tó ń sọ nínú closet wọn létí mi mi ò fẹ́ gbọ́ wọn ọ̀tá mi mọ́ àwọn ọ̀tá tó ń ti fi mat mi náà pera wọn lọ́rẹ̀ẹ́ lórí Facebook olúwa bùfọ́jú lù wọ́n mo máa ṣe ṣáàtì kan lónìí mo máa pè ya Wàsíù màá béèrè question wọn yẹn lọ́wọ́ wọn máa ní ṣé òótọ́ ni àbí rọ́ ẹ má ṣe pẹ́ẹ́ ní gbé kọ́ọ̀lù mi o ẹ má lẹ́rù ní gbé o tí wọ́n lè ní kẹ́ ẹ má gbé ń sìn ẹ jẹ́ lọ kí n padà wá two minutes bye for now ọlọ́run ohun ọ̀rẹ́ mi ni mo fẹ́ máa gbọ́ ohun ẹ̀mí mọ́ ni mo fẹ́ máa gbọ́ ohun ọlọ́run ni mo fẹ́ máa gbọ́ ohun àwọn tó fẹ́ mi fẹ́rẹ̀ ni mo fẹ́ máa gbọ́ gbogbo àwọn ọ̀tá tó ń sọ̀rọ̀ lórí mídíà mi ò fẹ́ gbóhùn mọ́mọ́ ẹ bá máa gbó bí ajá ẹ bá máa kùn ẹ bá máa kóra yín wá ẹ bá máa gbèjà àwọn ìkà mi ò fẹ́ gbóhùn yín mọ́ bó ti kẹ́ máa sọ̀rọ̀ tó ọ̀rọ̀ yín máa máa meaningless ẹ̀yin fúnra yín ẹ máa jẹ́ kò jẹ́ nǹkan lójú mi ẹ rí ni mo máa ń wò wọ́n báyìí gbogbo aṣọ tí wàá sí máa kó sọ́run yẹn tó máa rí pé òun fààyè táwọn yẹn kan máa kẹ lọ́ọ̀bà láì ìdẹ́tì to me because ìwà lẹ́wà ọmọ ènìyàn ìwà tó bá wù sílẹ̀ la máa tó bá ti wù sílẹ̀ lọ́lọ́run kọ sí làwọn áńgẹ́lì náà kọ làwọn ọmọ ẹ̀dẹ́ máa jẹ lọ́la náà wọ́n máa kọ nínú ìran ẹ̀ òun kọ bu nǹkan burúkú sílẹ̀ wọ́n máa sọ pé ayé fẹ́ràn ìkà iye tó bá fẹ́ràn ìkà ẹ yàgò lọ́nà ọmọ òtítọ́ ń bọ̀ lọ́nà ẹ yàgò yàgò òtítọ́ ló láyé yàgò òtítọ́ ló lọ ló ní ọ̀run ló lókè ló nísàlẹ̀ yàgò òtítọ́ ni èmi ṣe òtítọ́ ni ọlọ́run tó dá mi òtítọ́ ni ọmọ ọkọ sì ni mí iṣẹ́ ọmọ àlè So we stand on the truth, nothing but the truth. Bye for now.